ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ẹ ibi tí màá ti bẹ̀rẹ̀ ètò lónìí torí pé òun ni ọba tí gbogbo ipá àti agbára ń bẹ ní ọwọ́ rẹ̀ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń mì káàkiri gbogbo àgbáyé ẹni tó ní èémí ẹnu ènìyàn bàbá mi òkè bàbá mi ilẹ̀ bàbá mi tí ń bẹ nínú ọ̀gbìn tí ń bẹ nínú òkun tí ń bẹ nínú òfurufú tí ń bẹ nínú ewéko bàbá mi tó lu kára bí a tó fi etí lu kára bí a hmm. ẹlẹ́bùrú ìkẹ́ kìnìún ẹ̀yà Júdà alágbára tí ń gba alágbára lọ́wọ́ mú ẹ̀ẹ́n kí n tó lọ síwájú mo ṣe kábíyèsí bàbá torí pé ẹ̀yin ni àtìlẹ́yìn wa hmm. ògbénu ọmọ ènìyàn fọhùn o ògbénu adélébọ̀ ṣògo ògbénu adélébọ̀ ṣọlá ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù alápá dábidábi ọ̀rọ̀ tí ń gbénu ọmọ ènìyàn fọhùn tí ó gbénu gbogbo ọmọ Odùduwà fọhùn jáde sórí aṣebi lónìí àti pé ohunkóhun tá a bá sọ ní àṣálẹ́ yìí ẹni tí ń jẹ́ àmì bẹ́ẹ̀ ni kó rí òun náà ló máa mú lọ sí ilé àṣẹ nítorí pé kí ni ọ̀rọ̀ ọlọ́run ló sọ nínú orin dáfídì orí kẹrìnlélógún ó ní ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí tó fi ìdí rẹ̀ sọlẹ̀ sórí òkun ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni yóò gun orí òkè olúwa lọ ó ní tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà fífún ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí ohun asán àbí tí kò búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ ẹ̀ẹ́n gbogbo ọmọ Odùduwà tí ò gbé ọkàn rẹ̀ sí asán tí kò sì búra ẹ̀tàn lónìí torí a dúró nínú òdodo ọlọ́run a dúró nínú òdodo atóbijù a dúró nínú òdodo tí Kristi tó fi fún wa òun la ṣe ń sọ wípé a ó rí ìbùkún gbà lọ́wọ́ ọlọ́run ó ní èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ àwọn tí ń ṣe àfẹ́rí rẹ ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé gbogbo ilẹ̀kùn tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ilẹ̀kùn tó ń bẹ lórílẹ̀‐èdè adúláwọ̀ gbogbo ilẹ̀kùn gbogbo ẹ̀yin ẹnu ọ̀nà tó wọ orílẹ̀-èdè nàìjíríà lọ gbogbo ẹnu ọ̀nà gbogbo ilẹ̀kùn tó wọ ilẹ̀ káàárọ̀ òjíire lọ ẹ gbé orí yín sókè mo tọ̀ yín wá lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun mo tọ̀ yín wá lórúkọ ọlọ́run abrahamu jacob ọlọ́run isaki mo tọ̀ yín wá lórúkọ ọlọ́run meshaki shedraki àti abedinigo mo tọ̀ yín wá lórúkọ ọlọ́run elijah lórúkọ ọlọ́run mose lórúkọ ọlọ́run ẹ̀rí àwọn wòlíì tòótọ́ mo dúró nínú ọ̀rọ̀ rẹ̀ mo dúró nínú àpáta kristi torí pé òun ni àpáta ayérayé ilẹ̀ mìíràn ìyanrìn mi nítorí náà ẹ gbé orí yín sókè gbogbo ẹ̀yin ìkà gbogbo ẹ̀yin ẹ̀nu ọ̀nà gbogbo agbára kágbára tó wà ní ilẹ̀ Odùduwà ẹ gbé orí yín sókè ẹ gbé orí yín sókè gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi agbára àti ẹ̀mí òkùnkùn ṣe ibi ìsádi láti máa ṣe ibi sí àwọn ọmọ Odùduwà mo dojúkọ mo ní ẹ gbé orí yín sókè ní àṣálẹ́ yìí torí pé kí torí ọba ògo ó fẹ́ wọlé ta ni ọba ògo yìí olúwa tí ó le tí ó sì lágbára olúwa tí ó lágbára ní ogun ẹ gbé orí yín sókè gbogbo ẹnu ọ̀nà irin gbogbo ẹnu ọ̀nà agbára gbogbo àwọn irin tí a fi de ọmọ Odùduwà tí a fi de òmìnira wa tí a fi de ayọ̀ wa tí a fi de ìtúsílẹ̀ wa ẹ gbé orí yín sókè torí pé kí ni olùgbàlà wa ó wọlé dé ọba ògo fẹ́ wọlé ta ni ọba ògo yìí ó ní olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo hmm. kábíyèsí rẹ olúwa ọba tó fi mọ́lẹ̀ ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọbora bí aṣọ bàbá pè yín ní àṣálẹ́ yìí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ibikíbi tẹ́ ẹ bá wà láṣálẹ́ yìí gbogbo ẹ̀yin abiyamọ gbogbo ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀mí èémí Ọlọ́run nínú yín gbogbo ẹ̀yin tẹ́ ní ìkáàánú fún àwọn omijé tí ó ti jáde látọjú àwọn ènìyàn ní ilẹ̀ Nàìjíríà gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ìpakúpa tí àwọn olùṣe búburú ń pa àwọn aláìní ní ilẹ̀ nàìjíríà tó ń ka yín lára níbo lẹwà ní àṣálẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún ìkọ̀kọ̀ àtẹkùn ìgbangba pé ta ni yóò gbà wá níbo la fẹ́ bọ́ sí báwo la ṣe fẹ́ ṣe é ẹ ọlọ́run nílò yín ní àṣálẹ́ yìí ẹ jọ̀ọ́ ẹ pín program yẹn àwa láti ṣe show àwa láti ja ìjà ẹ̀mí ni mò ń sọ fún wa níjẹta nígbà tí wọ́n challenge wọ́n ní ká bọ́ síta a ní láti gbàdúrà a ní láti fi àwọn ọ̀tá sínú èrè àti ègún ohun ìjà wa kì í ṣe títí ohun ara bẹ́ẹ̀ ni ìjà tí a mọ̀ pé à ń jà yìí ìjà ẹ̀mí ni kí ohunkóhun kó tẹ̀lé ó ṣẹlẹ̀ ní ojú ayé ẹ̀mí náà láàfin jà á gbogbo ẹ̀yin èèyàn mi ibikíbi tẹ́ ẹ bá wà ní àṣálẹ́ yìí ẹ kò gba púpọ̀ ènìyàn kò gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà tó sọ ní àṣálẹ́ yìí ni ó ní ta ni yóò gun orí òkè Olúwa lọ hmm. àbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun torí náà ni mo ṣe ń dúró on behalf of gbogbo ọmọ Odùduwà àti ọmọ káàárọ̀ òjíire àìbá àmọ́ gbogbo àwa tá a dúró gbogbo àwa tá à ń jáde tá a bá rí gbogbo ohun àbàwọ́n nínú ayé wa àbí nínú ayé àwọn bàbá bàbá ńlá wa gbogbo ìtàjẹ̀sílẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti ṣẹ̀ tó fi fi wá lé ìyà lọ́wọ́ ní orílẹ̀ wa mo béèrè fún àánú tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Kristi mo béèrè fún àánú àti òdodo Ọlọ́run láti fi aṣọ òdodo rẹ̀ wọ̀ wá ní àṣálẹ́ pé gbogbo eléyìí tá a máa béèrè níwájú ìtẹ́ ọlọ́run lónìí àrọ́rọ̀ mọ àṣẹ ọ̀run gùn torí pé ó sọ pé ohunkóhun tá a bá ti dè ní ayé yìí òun lòun máa bá wa dè ní ọ̀run ìyà yìí ti tó gẹ́ tá a bá ń sọ pé ìyà ti tó gẹ́ lóòótọ́ ẹ̀ẹ́n ìyà ti tó gẹ́ ẹ jẹ́ ká pa ohun wa pọ̀ báyìí ẹ jẹ́ ká pa ohun wa pọ̀ ẹ jẹ́ kí gbogbo wa gbára wa dì báyìí ká fi láti inú wa tinú wa tinú wa ti omijé ti omijé ti ọgbẹ́ ti ọgbẹ́ ní ọkàn wa a fẹ́ fi sọ̀rọ̀ sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà a fẹ́ fi sọ̀rọ̀ sínú ayé àwọn olùṣe búburú ní nàìjíríà ní ilẹ̀ òdùdúwà a fẹ́ fi sọ̀rọ̀ sínú ayé gbogbo àwọn ṣìkàṣìkà a fẹ́ fi sọ̀rọ̀ sí gbogbo ìjọba aninilára gẹ́gẹ́ bí bẹ́ẹ̀lì ṣe sọ nínú ìwé dáníẹ́lì nípa ti ọba kan tí ó ń gbé ayé tí kò yẹ kó gbé tó fi hàn wá wípé a ti fa ìjọba rẹ̀ ya bẹ́ẹ̀ kan náà làwa náà fẹ́ dìklẹ̀ lónìí gbogbo ìjọba kíjọba gbogbo ìjọba ìkà gbogbo ìjọba amúnilẹ́rú gbogbo ìjọba tó fẹ́ kógun jà wá a fa ìjọba wọn ya ní àṣálẹ́ yìí torí pé kí ni àwa ni ẹyinjú olódùmarè a sì dúró nínú òdodo olódùmarè bíbélì sọ wípé ojú olúwa kan sí ènìyàn búburú ojú olúwa ó kan sí ènìyàn búburú ojú olúwa ó kan sí gbogbo ẹ̀yin ènìyàn búburú ní ilẹ̀ Odùduwà torí pé kí ni nígbà tí Ọlọ́run bá ṣe tán láti pa ènìyàn búburú run ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kó yà wá lẹ́nu wọn ní ronú pìwàdà kò sí ìrònú pìwàdà fún ẹni tí a ti yàn fún ìparun kò sí irú àdúrà tẹ́ lè gbà fún un bá ṣe ń gé wọn lápá bẹ́ẹ̀ ni wọ́n á máa bọ̀ ká bẹ́ẹ̀ bá ṣe ń gé wọn ní ẹ̀ka bẹ́ẹ̀ ni wọ́n máa marú wé sí i torí pé kí ni a ti yàn wọ́n fún ìparun ni ẹ̀rí Fáráò nígbà ọlọ́run gangan ti mọ̀ torópó fẹ́ fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí alágbára pé ṣé o rò pé wọ́n ló ní agbára lórí gbogbo àwọn ọmọ gbogbo ìran Ísírẹ́lì ó ní fúnrara ẹ̀ gangan ọlọ́run fúnrara ẹ̀ ló ṣe àyà Fáráò le pé ní gbígbọ́ òun kò ní jẹ́ kó gbọ́ torí pé òun fẹ́ fi agbára òun hàn nínú ayé rẹ̀ mm-hmm. ẹ jọ̀ọ́ ṣé gbogbo àgbáyé kọ́ ni wọ́n ti ń sọ ìtàn Fáráò bákan náà ni wọ́n ṣe máa sọ ìtàn gbogbo àwọn olùṣe búburú ní ilẹ̀ Nàìjíríà àti gbogbo àgbáyé torí pọ́lọ́run ṣetán Ọlọ́run ṣetán <laughs> láti fi wọ́n jófin ó ń ṣetán láti fi wọ́n dá àrà láti fi ara rẹ̀ hàn wípé bẹ́ẹ̀ ni òun lòun ń gbà ọ̀lẹ lọ́wọ́ alágbára tó le jùlọ ṣùgbọ́n gbogbo ẹ̀yin èèyàn mi ní àṣálẹ́ yìí níbikíbi tẹ́ ẹ bá wà bóyá o tẹ́ ẹ gbàwẹ̀ o bóyá o gbàwẹ̀ o ìwọ ṣàfi ọkàn ọkàn mímọ́ ọkàn funfun ọkàn ìtara àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ àwọn ẹ̀jẹ̀ aláìní aláìṣẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ òun ni kẹ́ ẹ máa fi ké tata lónìí èní kì í ṣe ọjọ́ ìwàásù àwọn méjì péré ló wà nínú túbú nine ayé àwọn àpọ́sẹ́lù Paul òun àti Silas àwọn méjì péré bó tiẹ̀ jẹ́ wípé àwọn ẹlẹ́wọ̀n àwọn tí wọ́n sọ sínú túbú tán fi sínú ìgbèkùn yẹn wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn méjì péré ni wọ́n ké pe olódùmarè wọ́n gbàdúrà wọ́n kọrin bẹ́ẹ̀ ni bíbélì sọ wípé ilẹ̀ mì tìtì gbogbo ilẹ̀ gbogbo foundation gbogbo ìpìlẹ̀ ilé túbú mì tìtì ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni torí pé kíni agbára tó ṣẹ̀dá àwọn ló mì wọ́n títì wọ́n pe agbára tó ṣẹ̀dá ayé àti ọ̀run wọ́n pe agbára tó ń jẹ́ ìṣẹ̀dá ṣẹ̀dá tẹ̀dá mẹ̀dá awẹ̀dá agbára yẹn ohun tí wọ́n fi pè é ohun yẹn wọ́n ẹlẹ́dàá ó dá ohun yẹn mọ̀ ó sì fi agbára rẹ̀ hàn ó lè jẹ́ èmi àti yín náà ni ó lè jẹ́ èmi àti yín ní méjì ní mẹ́ta ní mẹ́rin ní márùn-ún ni ẹlẹ́dàá fẹ́ lò láti pàṣẹ láti sọ̀rọ̀ àṣẹ láti ké sí ọlọ́run Olódùmarè kì í ṣe ariwo la ní láti wá pa báyìí ìjà ẹ̀mí ni tàṣálẹ̀ yìí ìjà ẹ̀mí ni tàṣálẹ̀ yìí kì í sì ṣe gbogbo ènìyàn ló lè ló rin ìrìn àjò ẹ̀mí bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀dá ènìyàn ló yẹ kó rìn ìrìn àjò kó máa fi ẹ̀mí rin ìrìn àjò yẹn gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ wà lórí ìkànnì ní àṣálẹ́ yìí ẹ máa pè wọlé o hmm. ẹ ọlọ́run tẹ́ ẹ mọ̀ ọ́n sìn yẹn ẹ pè é kẹ wá fi kẹ wá fi ayé gbogbo àwọn olùṣe búburú bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún wọn ní ilẹ̀ káàárọ̀ òjìrí àti ní nàìjíríà bẹ́ẹ̀ lẹ máa máa pè wọlé ẹ máa máa fi àdúrà yẹn èpè yẹn àyájọ́ yẹn eléyìí tẹ ibi kí ohunkóhun tẹ ẹ bá fẹ́ sọ sínú ayé wọn bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí gangan ẹ máa máa pè wọlé ẹ máa máa sọ fún wọn bẹ́ẹ̀ dẹ̀ ní gbogbo ohun tá a bá ń sọ lénìí mo ní mo dúró lórí àpáta kan kì í ṣe àpáta tá à ń wò ó àpáta ayérayé ni àpáta ìdìgbòlù ẹni tó bá kọlù báyìí á lọ lúlú ni ẹni tó bá kọlù á lọ lúlú tóun gangan bá kọlù á lọ lúlú ẹni tó bá wá dìgbòlù á ró wómúwómú ni ẹ àpáta yẹn ni mo gbé ka iwájú wa lónìí àpáta yẹn ni mo fi sí ẹ̀yìn wa lónìí àpáta yẹn ló ń bẹ níwájú wa ló yí wa ká lónìí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ó ni yóò gba òǹdè lọ́wọ́ alágbára ó ní gba òǹdè lọ́wọ́ alágbára bí bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi ṣé a lè gba Odùduwà ǹjẹ́ a lè gba gbogbo àwọn aláìní àwọn tí ìyà ń jẹ yìí ṣá a lè tú wọn sílẹ̀ kúrò nínú ìgbèkùn Buhari ìgbèkùn Fúlàní ìgbèkùn Boko Haram ìgbèkùn gbogbo àwọn jagunjagun tó ti yí wa káàkiri torí pé a dàbí aláìlágbára báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tó ń jáde sí wa sọ wípé a ó gba òǹdè lọ́wọ́ alágbára nínú ìwé àìsáyà forty nine a ó gba òǹdè lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni òun ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé a ó gba òǹdè lọ́wọ́ alágbára àsìkò tá ó sì gba òǹdè lọ́wọ́ alágbára òun ló ti dé yìí àsìkò tá ó tú òǹdè sílẹ̀ lọ́wọ́ alágbára òun ló ti dé yìí ta ni alágbára tí ó de àwọn ọmọ Odùduwà ta ni alágbára tó fi ayé wa sínú ìgbèkùn ìránṣẹ́kùnrin kan <laughs> ó bá mi sọ̀rọ̀ ní kété tí mo parí ètò ní ọjọ́ ajé hmm. kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀rọ̀ yìí kì í ṣe ojú lásán kì í ṣe ohun tá a máa máa wò níran tá a máa mú ní tá a máa mú ní tá a máa fọwọ́ yẹpẹrẹ mú a ní láti ja ogun ẹ̀mí yẹn gidigidi ni kì í tiẹ̀ ṣe orí afẹ́fẹ́ nìkan láti ẹ̀ tí máa kì í tiẹ̀ ṣe ọ̀rọ̀ orí afẹ́fẹ́ gan ṣùgbọ́n a kàn ní láti ṣe protocol eléyìí ni ìjẹ̀mí tí gbogbo wa tó jẹ́ pé gbogbo wa la máa kọjá sínú ẹ̀mí tá a máa ja ìjà yẹn tá a máa bẹ̀rẹ̀ sí í ja ìjà yẹn nínú ẹ̀mí níbi tó dé báyìí torí pé kí ni ẹ̀mí ló ń darí ara à ń sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ wọn ò wa o ẹ wọ́n ti dà wọ́n lédèrú o yorùbá ẹnu òkò àwọn kan ló ń ṣiṣẹ́ ẹ̀mí ni wọ́n náà wà ní ìjọba òkùnkùn tí wọ́n ń ṣe àṣà sí èdè àránsí wọ́n ní ẹtì náà tún ti mú wá pé ẹtì náà fi ń bá wa jà àwa kọ́ náà fi ẹtì bá jà ẹ mọ̀ wípé ogun tọ́lọ́run bá ti ṣe ló ń tú àṣírí ẹ̀ bẹ́ẹ̀ ni ogun tí ọlọ́run bá ti ṣe torí pé kí ni àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ ohun ìjà tiwa kì í ṣe ti ohun kò ń ṣe ti ohun ara bẹ́ẹ̀ ni nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gan tó máa borí ẹ nítorí pé kí ni wọ́n fi ti Ọlọ́run síwájú Ọlọ́run ń tọ́ wọn sọ́nà eléyìí tó yẹ kán pariwo jà wọ́n á pariwo jà eléyìí tó yẹ kí wọ́n fi idà àti ọ̀kọ̀ jà á á fi idà àti ọ̀kọ̀ jà eléyìí tó yẹ kán fi ijó lọ gbà wọ́n á fi ijó lọ gbà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti jọ̀wọ́ ara rẹ̀ fún ìtọ́ni ẹ̀mí ẹ̀yin èèyàn mi ìránṣẹ́kùnrin ń ròyìn nípa ohun tí wọ́n ń ṣe <laughs> nípa ohun tí wọ́n ń ṣe ní àpápá ní àpápá ọ̀rọ̀ yẹn gùn tí n bá ní kí n play ẹ̀ gan ó tiẹ̀ máa gba time wa mò ń wá ibi tí voice kìíní yẹn wà kẹ́ ẹ̀ lè mọ̀ pé a ní láti jà gidigidi a ní láti jà gidigidi torí pé in fact wọ́n ti parí iṣẹ́ wọ́n ti parí iṣẹ́ tán wọ́n ti parí iṣẹ́ tán sọ pé àwọn information tó bá rí pé tó bá ń síbẹ̀ ó fẹ́ kó máa yà kó máa send ẹ̀ sí mi torí inú gbé àmọ́ rìnrìn three hours inú gbé ẹ̀ sílùú wọn á rìn three hours pẹ̀lú ọ̀kadà láti lọ sí láti lọ wọn dé igi bẹ́ẹ̀ wọn tí wọ́n ti pè ní ẹ̀ sí méjì ilẹ̀ porúkọ ìlú yẹn ní ẹ̀kọ́ mi ò fẹ́ play tó dáwọn sensitive àwọn nǹkan tó wà àwọn sensitive Ah, issues ó wà nínú nǹkan tí arákùnrin yẹn sọ síbẹ̀ mi ò dẹ̀ fẹ́ plẹ̀ síta torí pé èèyàn ní láti máa fi ọgbọ́n ja téèyàn bá ti mọ ọ̀tá ó gbúdọ̀ máa ọ̀rọ̀ ọlọ́run tẹ́mi máa ń kà á ní ẹni tó pa ẹnu rẹ̀ mọ́ ó pa ẹ̀mí rẹ̀ mọ́ ẹni tó pa ẹnu rẹ̀ mọ́ ó pa ẹ̀mí rẹ̀ mọ́ torí náà kì í ṣe gbogbo nǹkan la gbúdọ̀ máa ti tí bá ní kí n máa play voice kínní ẹni yẹn ní ọjọ́ Monday àwọn àṣírí àwọn ibi àwọn very nǹkan tó wà sensitive gidi ló wà nínú ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi ní kókó iná ti jó dórí iná ti jó dórí kókó àgbá ọ̀nà ṣe máa ń sọ ó ti dé ojú ẹ̀ níbi tí olóògùn ti ń sa òògùn ẹ̀ níbi tí oníbíbélì ti máa gbé bíbélì ẹ̀ níbi tí oníbọn ti máa gbé ìbọn ẹ̀ níbi tí ọlọ́fọ̀ ti máa mú ọfọ̀ ẹ̀ ọlọ́run tó o bá mọ̀ ọ́n sìn tó o mọ̀ pé ó ń jẹ́ ọ ní láti pè é ní àṣálẹ̀ o ní láti kí tí ẹ ṣe ní àṣálẹ̀ ní ọjọ́ gbogbo nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ torí pé kí ni ogun ó yí wa káàkiri. dáfídì nínú ọ̀rọ̀ ọlọ́run ó ní wọ́n yí mi káàkiri bí iná ẹ̀gbọ́n ó ní ṣùgbọ́n ní orúkọ olúwa èmi ò pa wọ́n run. bákan náà ni bí àwọn èèyàn búburú yìí ṣe yí wa káàkiri bí oyin tí wọ́n yí wa káàkiri bí eṣú láti dá wa lóró láti dá ẹ̀mí wa légbodò ṣùgbọ́n ní orúkọ olúwa apàyìrùn ní àṣálẹ́ yìí gbogbo ìmọ̀ yín gbogbo ète yín gbogbo èròǹgbà yín gbogbo ohun tẹ́ ẹ fi ṣagbára gbogbo ohun tẹ́ ẹ fi ṣe àtìlẹ́yìn ẹ àwọn ní àwọn kan wà àwọn aborí dèpènù ni wọ́n ẹ ṣe rí gbogbo ẹ̀yin ìránṣẹ́ sátánì tẹ́ ẹ tá à ń pè láṣojú tá à ń pè ládarí tẹ́ ẹ ti jẹ fún èèyàn tẹ́ ẹ ti jẹ̀dù èèyàn tẹ́ ẹ ti jẹran ara èèyàn tẹ́ ẹ ti mu ẹ̀jẹ̀ ẹ ti wà lórí òfurufú wọ́n ti gúnṣẹ́ fún yín ẹ ti jókòó lórí odó ẹ ti jókòó sínú omi ẹ ti wọ ìsàlẹ̀ omi lọ ẹ ti lọ ògbé bá olúwerí ẹ ti lọ bá ẹ olúwẹ̀jò gbogbo àwọn ibi tẹ́ ti wá agbára kan tẹ́ ẹ ti kò sí tẹ́ ti fi wá agbára torí pé ẹ fẹ́ ṣe búburú ẹ fẹ́ máa jọba ẹ fẹ́ máa gba agbára lọ. ẹ ti gbàgbé ni pé agbára láyé àti lọ́run ẹnìkan ṣoṣo lónìí òun ni ẹlẹ́dàá mo wá wọnú agbára ìṣẹ̀dá ayé àti ọ̀run lọ ẹni tó ń gbé inú ènìyàn tí ń fọhùn jáde gbogbo tẹ́ ẹ fi ṣe agbára gbogbo tẹ́ ẹ fi ń jẹ́ ènìyàn tẹ́ ẹ fi ń dẹ́rù bá ilẹ̀ gbogbo tẹ́ ẹ fi ṣe àtìlẹ́yìn ibi àgbo ni o ibi ìwòyín ni o ìbàdí ni o ẹ̀yin tẹ́ ẹ jẹ sára ni o èyí tẹ́ ẹ ń fẹ́ sójú ni o ẹ mo fi agbára ìṣẹ̀dá tẹ́ ẹ bá rìn lórí ilẹ̀ tẹ́ ẹ ń mu omi tẹ́ ẹ ń fi atẹ́gùn sára agbára ìṣẹ̀dá atẹ́dá ṣẹ̀dá ẹni tí ojú rẹ̀ kan sí ènìyàn búburú ó ba gbogbo rẹ̀ jẹ́ mọ́ yín lára láṣálẹ̀ yìí. gbogbo ẹ̀yin ṣìkàṣìkà tẹ́lẹ̀ ní jáwọ́ lọ́rọ̀ Odùduwà kì í ṣe Odùduwà nìkan olórí ọ̀rọ̀ Nàìjíríà tẹ́ ẹ sọ wípé àfi kẹ́ ẹ bá gbogbo ẹ̀ àfi kí gbogbo ọmọ tálákà kó di ìráre kó di ohun ìgbàgbé àfi kí ìran Yorùbá kó di ìgbàgbé gbogbo àwọn àtẹ̀yìn agbódegbà ní ilẹ̀ Yorùbá ọba ló jẹ́ ni o ìjòyè ló jẹ́ ni o àbí o jẹ́ gómìnà ni o sẹ́nítọ̀ ló jẹ́ ni a ti mọ̀ pé ẹ ti ń rí màálù wọ́n lẹ ti ń rin màálù ẹ ti ń ṣe gbogbo ẹ̀ kí ẹ tì í lè bá ń tà ń ṣe. <laughs> ẹ mọ̀ wípé níbi tí ìmọ́lẹ̀ bá wà kò sí bí òkùnkùn náà ṣe tó òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ láyéláyé ẹ̀yin ẹ̀yẹn máa bá mi ju lọ́kàn wọ́n try láti wọ́n try láti flag down program yẹn. ẹ̀yin ti níbi tí òkùnkùn ti tó ti bo gbogbo lẹ̀ tí wọ́n lọ tan iná síbẹ̀ tí òkùnkùn yẹn wá ń struggle pé òun ò ní gba ìmọ́lẹ̀ yẹn ò gbúdọ̀ tàn ìmọ́lẹ̀ ò débẹ̀ ni olúwa ni ìmọ́lẹ̀ wa àti ìgbàlà wa ta ni àwa yóò bẹ̀rù olúwa ni agbára ẹ̀mí wa ìyà ta ni yóò fò wá ó nígbà tí àwọn èèyàn búburú tó dìde tó súnmọ́ wa láti jẹun ara wa nígbà náà ni wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú gbogbo ẹnikẹ́ni tó pinnu láti jẹun ara ọmọ Odùduwà gbogbo ẹnikẹ́ni tó gbìyànjú tó fi ṣe agbódògbà tó ń fi ayé wa tó ń fi ayé wa dúnàádúrà tó ń negotiate lórí àyànmọ́ wa tó ń negotiate lórí gbogbo ọmọ káàárọ̀ òjire pé bá a ṣe máa ṣayé wọn ni ẹ jẹ́ ká tún lọ ṣe báyìí tẹ́ ń ṣe ìpàdé ibi ìpàdé ibi ìpàdé tí ò ní fi ayé wa sínú ìrọ̀rùn ẹ máa kọsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ ẹ máa kọsẹ̀ kẹ́ ẹ máa ṣubú nínú àwọn tí àwọn tẹ́yìn ti kálára ń gbé ẹ máa ṣubú sínú rẹ̀ ìtìjú ìtìjú ìtìjú tìtìjú tìtìjú ẹ máa máa ṣubú sínú rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ló ń jáde tọ̀yín wá lónìí o ọ̀rọ̀ ọlọ́run ló ń jáde tọ̀yín wá lónìí o gbogbo ipá àti agbára yín ó dasán gbogbo ipá àti agbára yín ó já yín kulẹ̀ lónìí gbogbo àǹtí ẹ fi ṣe agbára ó já yín kulẹ̀ lónìí lágbára aṣẹ̀dá àti aṣẹ̀dá ẹ kọsẹ̀ lónìí ẹ ṣubú ẹni tí jẹ́ ọ̀rọ̀ tó ń gbénú ọmọ ènìyàn fọhùn ẹni tí ó jẹ́ ọ̀rọ̀ tó ṣẹ̀dá ayé àti ọ̀run tó gbé ọ̀rọ̀ rẹ̀ kárí ohun gbogbo ẹni tó jẹ́ èmi ni má ṣe bẹ̀rù kìnìún tó ń fa gbogbo kìnìún ayé ya òun ló sọ sí yín pé a fa ìjọba yín ya lónìí a fa ìjọba yín a tú ìhòòhò yín síta gbogbo ẹ̀yin ìránṣẹ́bìnrin bábílónì ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin ìyálóde ẹ̀yin ìyá ti gbé èṣù mì tẹ́ ẹ sọ wípé Odùduwà kò ní bọ́ tẹ́ ẹ sọ pé ayé àwọn èèyàn ò ní rọrùn lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé ẹ̀ ń ṣe ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ẹ̀ ń gbádùn ayé rọ̀ yín lọ́rùn ẹ̀ sì mọ̀ pé ara ni ẹnikẹ́ni àṣálẹ́ òní mo wọnú agbára ìṣẹ̀dá ọ̀gá ògo lọ mo fi yín ré ní orúkọ Olúwa gbogbo tó bá jẹ́ àfi tí ò bá ṣe Olódùmarè ẹni tí gbogbo agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ló dá ewé àti egbò tí ẹ̀ ń parapọ̀ láti ṣe ibi tí kì í bá ṣe òun ló dá sátánì tó fún yín ní agbára tẹ́ fi ń ṣe ibi lókù ṣùgbọ́n tó bá jẹ́ pé òun ni ẹlẹ́dàá tẹ̀dá ṣẹ̀dá ẹni tó mọ wá tó mọ̀ wá mo pe agbára tó dá ayé àtọ̀run agbára tí kò lè agbára tí ẹnìkan ò lè fi ṣe ìwádìí òkun àti ọ̀sà agbára náà bà gbogbo agbára ibi yín jẹ́ lónìí a tú ìhòòhò yín síta lónìí gbogbo tẹ́ ẹ fi ń jẹ́ ọmọkùnrin gbogbo tẹ́ fi ń ṣe àtìlẹ́yìn a tú ìhòòhò yín síta lónìí ẹ̀sìn yín dé lónìí mo ní ní orúkọ ti Jésù Kristi ẹ̀sìn yín dé lónìí ní orúkọ tí ó ju gbogbo orúkọ lọ mo pe orúkọ náà lónìí mo pàṣẹ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀ Nàìjíríà ní gbogbo ibikíbi tí ọmọ káàárọ̀ òjíire dé mo ní gbogbo èdè àṣà sí àránsí àfọ̀ṣẹ tí a ṣe nítorí wọn ó dìbàjẹ́ lónìí bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ torí pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé a ó gba òǹdè lọ́wọ́ alágbára a ó gba òǹdè lọ́wọ́ alágbára a ó gba ọmọ Odùduwà kúrò lọ́wọ́ gbogbo àwọn ìjọba aninilára a ó gba orílẹ̀-èdè wa kúrò lọ́wọ́ aninilára torí pé ogun gbogbo ogun tẹ́ ẹ bá ń gbé nítorí wa gbogbo ibi tẹ́ ẹ lúgọ sí ó ní wọ́n yí mi káàkiri ṣùgbọ́n ní orúkọ olúwa èmi ò pa wọ́n run bẹ́ẹ̀ ṣe yí wa káàkiri gbogbo ẹ̀yin boko haram gbogbo ẹ̀yin ìran fúlàní gbogbo ẹ̀yin british government gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ̀ ń gbòde gbẹ̀yìn bẹ́bọ jẹ́ lórúkọ olúwa lónìí apá yín run apá ìran yín run apá iṣẹ́ ibi yín run apá agbára yín run gbogbo nǹkan tẹ̀ ń pè tẹ́ fi ń ṣiṣẹ́ ibi apárun lónìí bẹ́ẹ̀ ni ó rí àṣẹ ọ̀run gùn lónìí eléyìí jẹ́ ti gbogbo àwọn ẹni bí gbogbo ọ̀rọ̀ tí mo máa kà láṣálẹ́ yìí ó jẹ́ ti gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin olórí gbogbo ẹ̀yin aláwo tí ń ṣiṣẹ́ ibi fún wọn gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn ṣiṣẹ́ ibi ẹ ẹni tẹ́lẹ̀dọ́ ò lè mú kò tí ì dáa bó bá ń wò yín níran ó sì ń wò yín níran ni ṣùgbọ́n àsìkò ti tó ni àsìkò òjò ẹ̀sìn ó ti tó fún yín torí pé kíni ẹ ti kọjá àyè ara yín ẹ̀yin ti gbàgbé ni pé ẹnìkan náà tó rán àwọn ọmọ Ísírẹ́lì lọ sínú ìgbèkùn ẹnìkan náà ọwọ́ agbára kan náà ló yọ wọ́n kúrò nínú òun ló yọ wọ́n kúrò nínú oko ẹrú tí wọ́n wà bẹ́ẹ̀ ni bẹ́lẹ̀dá ṣe ń ṣe nìyẹn lóòótọ́ a mọ̀ pé ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ní ilẹ̀ Yorùbá a wípé ẹ̀ṣẹ̀ wa ó fi wá lé ìjìyà lọ́wọ́ torí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ gbà síwájú pé ẹ ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè fún àánú Ọlọ́run torí pé àánú ló ṣògo lórí ìtẹ́ ìdájọ́ torí pé kéèyàn tó wọ inú oko ìgbèkùn lọ kíyà yìí tó pọ̀ jù kí làwa gangan ṣe a mọ̀ wípé àwọn bàbá wa ti ṣe àwọn ohun èèwọ̀ èmi àti yín náà kí ni àwọn nǹkan tá a ti ṣe tó ń fìyà jẹ ìran wa torí ẹ̀ la ṣe sọ pé ta ni yóò gun orí òkè olúwa lọ bí ò ṣe ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà fífún hmm. òdodo ọlọ́run ló lè gbà wá o òdodo ọlọ́run nìkan òun ló lè gbà wá ẹ̀yin èèyàn mi ẹ àánú ọlọ́run ó ń bẹ̀ wá wò lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ mo béèrè fún àánú yẹn mo ń béèrè lójoojúmọ́ fún àánú yẹn mo sì mọ̀ pé mo nígbàgbọ́ nínú bàbá yẹn wípé aláàánú ni ó sì ń fi àánú han ẹgbẹgbẹ̀rún àwọn tí ó fẹ́ bẹ́ẹ̀ ni àánú yẹn lónìí ó wá ìran yorùbá kan ó wá ìran odùduwà kan ó wá wa kàn ní gbogbo ibi láti gbà wá kúrò nínú gbogbo ìgbèkùn láti gbà wá kúrò lọ́wọ́ ìkà láti gbà wá kúrò lọ́wọ́ gbogbo àwọn olùṣe búburú yìí àánú yẹn kó ṣògo lórí gbogbo iṣẹ́ ibi tí àwọn bàbá bàbá ńlá wa ti ṣe lórílẹ̀ káàkiri àgbáyé gbogbo ìtàjẹ̀sílẹ̀ gbogbo ìtàjẹ̀sílẹ̀ gbogbo ìpànìyàn gbogbo iṣẹ́ ibi ìfọmọṣẹ́ṣó à ń yan ọmọ nàkejì jẹ à ń parọ́ à ń fi rọ́kú ọ̀rọ̀ jọ à ń ṣèdájọ́ àìtọ́ à ń ṣèdájọ́ tí ò ìdájọ́ tí ò ní òdodo nínú ẹ mọ̀ wípé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ohun ìríra ni níwájú olúwa nígbà tó díjú sí tálákà tó tó tó káwọ́ ẹ̀ kò fún tálákà torí pé yà ń jẹ tálákà tó o sì wò wípé bámúbámú lèmi yó mi ò mọ̀ pé bí ń pọ mẹ́rin ẹ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni níwájú olúwa gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí a bá ti dá tó fi wá sínú ìjìyà ẹlẹ́dàá tẹ̀dá ṣẹ̀dá gbogbo ẹ̀ṣẹ̀ tó fi wá lé ogun àwọn boko haram yìí ogun fúlàní tó fi wá sínú ẹrú yìí tó rán wá sínú ẹrú yìí a béèrè fún àánú yín ní àṣálẹ́ yìí a béèrè fún àánú yín ní àṣálẹ́ yìí a béèrè fún àánú yín ní àṣálẹ́ yìí a béèrè fún àánú yín ní àṣálẹ́ yìí a béèrè fún àánú yín ní àṣálẹ́ ẹlẹ́dàá tẹ̀dá a béèrè fún àánú yín lórí gbogbo ọmọ káàárọ̀ òjíire a béèrè fún àánú yín lórí ilẹ̀ káàárọ̀ òjíire a béèrè fún àánú yín tó dájú lórí gbogbo ọmọ Odùduwà káàkiri àgbáyé a béèrè fún àánú yín àánú tí ó ṣògo lórí gbogbo ìtẹ́ ìdájọ́ a béèrè fún ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ wa a fẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ wa lórí gbogbo àwọn olùṣe búburú afẹ́kẹ́ béèrè ẹ̀ṣẹ̀ yẹn lórí gbogbo àwọn ènìyàn búburú tó wà ní ilé Odùduwà afẹ́kẹ́ béèrè béèrè ẹ̀ṣẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ yìí lórí gbogbo àwọn tó fi wá sínú ìgbèkùn ní àṣálẹ́ yìí bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ìwé psalm one oh nine mo máa ṣí ojú òpó sílẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ pè wọlé ó ní má ṣe pa inú rẹ mọ́ ọlọ́run ìyìn torí tí ẹ̀ nínú àwọn ènìyàn búburú àtẹnu àwọn ẹlẹ́tàn yà sílẹ̀ sí wa wọ́n fi ahọ́n ètè èké ahọ́n èké èké sọ̀rọ̀ sí wa wọ́n fi ọ̀rọ̀ ìríra yí wa káàkiri wọ́n sì ń bá wa jà ní àìnídìí àwọn èèyàn yìí ń bá wa jà fún ìran fúlàní àwọn british government gbogbo àwọn tí wọ́n pawọ́ sowọ́pọ̀ àwọn china gbogbo àwọn tó ní ìfẹ́ tó wò pé ah, ilẹ̀ ló dára tó yìí orílẹ̀-èdè ló ní gbogbo nǹkan tí gbogbo ẹ̀ ń dùn káyìí àwọn náà lépo báyìí tó wá ń bá wa jà tá sọ wípé àwa tó yẹ ká máa jẹ adùn ilẹ̀ ìlú náà pé ìkorò la máa máa jẹ wọ́n ń bá wa jà fún àìnídìí wọ́n ní dípò ìfẹ́ fún wa wọ́n ṣe ọ̀tá wa ṣùgbọ́n àwa gba àdúrà ní àṣálẹ́ yìí wọ́n fi ibi san gbogbo ire tá à ń ṣe ẹ̀rí ọmọ Odùduwà agbàyàn mọ́ra a ní ìfaradà a ní ìfẹ́ inú wa mọ́ à ń kóyàn mọ́ra ó ní ṣùgbọ́n dípò gbogbo ire tá à ń ṣe ibi ni wọ́n fi ń sọ fún wa <laughs> olúwa ó ní yan ènìyàn búburú tì í jẹ́ kí olùfisùn kí ó dúró ní ọwọ́ ọ̀tún rẹ̀ gbogbo àwọn ènìyàn tó ń ṣe búburú ní ilẹ̀ Odùduwà ẹlẹ́dàá ẹ yan ènìyàn búburú tì wọ́n lónìí ẹ jẹ́ kí olùfisùn kó dúró tì wọ́n ó ní nígbà tí a ó ṣe ìdájọ́ rẹ̀ kí a dá wọn lẹ́bi kí àdúrà gbogbo tí wọ́n gbà kó di ẹ̀ṣẹ̀ sí wọn lọ́rùn bẹ́ẹ̀ ni eléyìí ni ìpín gbogbo àwọn olóṣèlú tí wọ́n tà wá sí oko ẹrú eléyìí ni yóò jẹ́ gbogbo ìpín àwọn ọba lọ́ba lọ́ba tí wọ́n ń tà wá sóko ẹrú tí wọ́n fi wá dúnàádúrà ọ̀rọ̀ tí Ọlọ́run tí mo fẹ́ kà jáde yìí gbogbo ègún tó wà nínú ọ̀rọ̀ yìí kó jẹ́ ti gbogbo àwọn lọ́ba lọ́ba níjòyè níjòyè tí wọ́n ta gbogbo ọmọ Odùduwà sínú ìgbèkùn ó ní kí ọjọ́ rẹ̀ kí ó kúrú ẹ máa ṣe àmì o gbogbo ọjọ́ ìkà gbogbo ẹnikẹ́ni tó fi wá sínú ìgbèkùn gbogbo ẹnikẹ́ni tó ń gbèdè tó ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ gbogbo èèyàn kéèyàn tó ti pinnu ìkà tó lóun ò ní jáwọ́ nínú ìkà tó lóun ò ní jẹ́ kí ara kó dẹ̀ wá tó lóun ó fi ogun jà wá tó lóun ó ran àwọn àwọn èèyàn búburú yìí lọ́wọ́ láti ja ogun fún wa bóyá ní outside the country náà ti ń ràn wọ́n lọ́wọ́ ni o bóyá within the country náà ti ń ràn wọ́n lọ́wọ́ ni o wọ́n ní jẹ́ kí ọjọ́ rẹ̀ kí ó kúrú kí ẹlòmíràn kí ó rọ́pò iṣẹ́ rẹ̀ ẹ máa ṣe àmì gbogbo ọjọ́ yín ó di kúkúrú lónìí o bẹ́ẹ̀ bá fẹ́ lo one year sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ yín ó ti di ten days báyìí bẹ́ẹ̀ bá fẹ́ lo hundred years ọjọ́ yín ti di one year báyìí kò tiẹ̀ ní di one year ìdájọ́ lójijì lójijì ilẹ̀ mọ́mọ́ lánú gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀tẹ̀ ti ta sílẹ̀ báyìí báyìí ó bẹ̀rẹ̀ sí ń béèrè lórí yín báyìí báyìí báyìí báyìí ó bẹ̀rẹ̀ sí ń bè ó yá gbogbo ẹ̀jẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ pa tẹ́ ẹ àwọn tẹ́ ẹ ti ẹ̀ṣẹ̀ pa báyìí báyìí báyìí gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ẹ ti ta sílẹ̀ gbogbo ọmọ tẹ́ ẹ ti gbéṣẹ́ só gbogbo ìfun ẹ̀dọ̀ èèyàn tẹ́ ẹ ti jẹ torí agbára ó bẹ̀rẹ̀ sí ń ké lòdì sí yín báyìí ó bẹ̀rẹ̀ sí ń ké lòdì sí yín báyìí gbogbo tẹ́ ẹ fi ṣagbára ó bẹ̀rẹ̀ sí ń ké lòdì sí yín báwa agbára yín ó di asán báyìí torí pé ojú olúwa kan sí yín ọjọ́ yín di kúkúrú lónìí o gbogbo ẹ̀yin ìránṣẹ́ sátánì gbogbo ẹ̀yin ènìyàn kéènìyàn gbogbo ẹ̀yin ọba ọba ìjòyè ẹ̀yin aláwo ẹ̀yin oníṣègùn tó jẹ́ pé ipa búburú ìdí búburú lẹwà pé ẹ kò kàn yín kí ayé àwọn àwọn aláìní àwọn tálákà àwọn tí wọn ní olùrànlọ́wọ́ kó ṣòfò mo ní ọjọ́ yín ó di kúkúrú lónìí o ọjọ́ yín di kúkúrú lónìí ó ní kí ẹlòmíràn kí ó rọ́pò iṣẹ́ yín a fi ẹlòmíràn rọ́pò yín lé ní o ipò yín ṣòfò lónìí lórílẹ̀-èdè Nàìjíríà ipò yín ṣòfò bí ipò abákì àrí ṣe ṣòfò bí ipò àbáchà ṣe ṣòfò bí ipò àjùmọ̀bí ṣe ṣòfò ipò yín ṣòfò lónìí ní orúkọ ti jésù ipò yín ṣòfò lónìí lórúkọ jésù ikú sọ ipò yín dòfo lónìí ikú sọ ipò yín dòfo lónìí bẹ́ẹ̀ ṣe má dárí kan má dárí kan yín ó dá orí yín lónìí ó wo orí yín mọ́lẹ̀ lónìí gbogbo àfọ̀ṣẹ gbogbo ohun tí ẹ fi ṣe agbára ó bàjẹ́ nípa agbára ìṣẹ̀dá ayé àti ọ̀run lónìí gbogbo ẹ̀yin tí sátánì gbé kalẹ̀ láti máa ṣiṣẹ́ ibi àtìlẹ́yìn mo sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn ọkàn tó ṣetán ní ìkànnì yìí mo darapọ̀ gbọ́n àwọn àwọn àwọn ọkàn tó ní ìkáàánú mo darapọ̀ mọ́ gbogbo àwọn tó ní inú fífún inú mímọ́ fún ìjà yìí mo darapọ̀ mọ́ àwọn ogun ọ̀run tí wọ́n ń jà tí wọ́n ń gbeni nílàjà láì yọ idà mo darapọ̀ mọ́ agbára tó tú àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ tí a fi ń gbúrò wọn káàkiri àgbáyé lónìí mo darapọ̀ mọ́ ìjọ ọ̀run ọ̀run ti ìjọ mímọ́ ti ọ̀run lónìí mo wọnú agbára ìjọ ọ̀dọ́ àgùntàn lọ gbogbo tẹ́ fi ṣe agbára tẹ́ fi mú wa sínú ìgbèkùn tẹ́ fi mú wa sínú ìdè ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ìwọ ìránṣẹ́ sátánì lónìí mo tọ̀ yín wá ní orúkọ olúwa olúwa tó lé ní ogun olúwa tó lé ní ogun olúwa tó lé ní ogun olúwa tó lé ní ogun olúwa tó lé ní ogun a ní gbogbo ìkòkò àgbo gbogbo alámọ̀ gbogbo ẹni tó ń woṣẹ́ fún yín gbogbo ẹni tó ń jáde fún yín gbogbo ẹni tó ń gbé ọmọ ṣiṣẹ́ fún yín tó ń gbé ọmọ ṣòwò fún yín gbogbo ẹni tó ń gba oríṣiríṣi ọ̀nà gbogbo àwọn tó ń kó ìjà wọn olóró gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ìpàdé pọ̀ ẹ mo dúró lórí àpáta Kristi ilẹ̀ mìíràn yíyanrìn ni. <laughs> mo dúró lórí ilẹ̀ ilẹ̀ akọ́dá yí àṣẹ̀dá ọ̀run ó ní ti olúwa ní ilẹ̀ àti àkún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹ̀yin ọ̀nà ọ̀nà tó wọ orílẹ̀-èdè nàìjíríà tó wọ ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin orílẹ̀-èdè gbogbo ẹ̀yin ìjọba kíjọba tó yàtọ̀ sí ìjọba òmìnira tó yàtọ̀ sí ìjọba ìrọ̀rùn tó yàtọ̀ sí ìjọba ìtúsílẹ̀ gbogbo ìjọba gbogbo ahọ́nkárán tó ń ṣe ìpàdé tó ṣiṣẹ́ ibi káàkiri àgbáyé <laughs> má kan lẹ́nu Eh, wọ́n ní aborí dèpèrú lẹ́rù ni eh, <laughs> lónìí àní atú ìhòòhò yín síta gbogbo ibi tẹ́ ẹ sádi ó tú síta kò gbè yín mọ́ gbogbo òrìṣà tẹ́ ẹ pè fún ibi kò jẹ yín mọ́ lónìí torí pé kí ni ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ ojú olúwa kan sí yín ẹ̀jẹ̀ àwọn tẹ́ ẹ ta sílẹ̀ kan sí yín ó ní èmi yóò bẹ̀ ẹ̀ṣẹ̀ yín wò ó ní nígbà tí èèyàn búburú gbẹgbẹ ó ní ká lè ké ọjọ́ rẹ̀ kúrú ni bẹ́ẹ̀ ni ìwé sáàmù sẹsẹmù ní ẹsẹ̀ kínní rẹ̀ wí ó ní ká lè ké ọjọ́ rẹ̀ kúrú ni a ké ọjọ́ yín kúrú lónìí fún àlàáfíà wa a ké ọjọ́ yín kúrú lónìí fún ìtúsílẹ̀ wa gbogbo ẹ̀yin olùṣe búburú a ké yín kúrú lónìí a ní a pè ìránṣẹ́ Olódùmarè tí í ṣe ikú gbogbo ikú tẹ́ ti fi bẹ àwọn aláìṣẹ̀ wò ikú yẹn bẹ ilé yín wò lónìí àrùn yẹn bẹ ọ̀dẹ̀dẹ̀ yín wò lónìí ìdààmú yẹn bí ọ̀dẹ̀dẹ̀ yín wò lónìí ẹ bẹ́ẹ̀ ṣe ń káàkiri lẹ tún sọ yí pé ẹ ṣáà ń gbé ẹ ṣáà ń gbèrò pé ẹ máa máa ṣe àwọn nǹkan tó máa fi wá sínú ìgbèkùn ẹ ní social media nìkan tún regulate báyìí ẹ àní ẹ lè ronú pé wàdà torí pé ìparun ni ìparun ni ìgbẹ̀yìn yín àti yàn yín fún ìparun ni bíbélì sọ wípé ó ní kí àwọn ọmọ rẹ̀ kí ó di aláìní baba ó ní dáfídì psalm one oh nine verse nine kí àwọn ọmọ rẹ̀ kí ó di aláìní bàbá gbogbo àwọn ọmọ olùṣe búburú ní orílẹ̀-èdè Odùduwà a sọ yín di aláìní bàbá lónìí a gba gbogbo agbára tí àwọn bàbá yín fi ń ṣe àṣẹ lórí wa àbá agbára náà jẹ́ akéto olódùn olódùmarè aṣẹ̀dá atẹ́dá ẹni tí gbogbo agbára ń bẹ ní ọwọ́ rẹ̀ a gbogbo ipá àti agbára yín dasán lónìí ó ní jẹ́ kí aya rẹ̀ kí ó di opó <laughs> gbogbo ẹ̀yin ìyàwó gómìnà ìyàwó president ìyàwó senator tẹ́ ẹ mọ ohun rere tẹ́ ẹ ṣe é tẹ́ ẹ mọ ẹ̀tọ́ tẹ́ ẹ ṣe é tẹ́yìn náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ yín ọ̀rọ̀ Ọlọ́run ni mo kà o èmi kọ́ ni mo sọ ọ̀rọ̀ náà àfi tó bá jẹ́ pé èmi ni mo sọ ọ̀rọ̀ náà ni kò ní di múmú ṣẹ ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ Ọlọ́run tí kò ní lọ láìṣẹ ó ní kí n kéde rẹ̀ fún yín pé bí àwọn ọmọ yín ṣe ń di aláìní bàbá bẹ́ẹ̀ ni jẹ́ kí aya rẹ̀ kí ó di opó gbogbo ìwọ olùṣe búburú àsìkò yín ti tó your time is up your time is up ó ní jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kí ó di alárìnkiri tí ń ṣàgbé gbogbo ọmọ olùkà gbogbo ọmọ olóṣèlú ẹ̀yin olóṣèlú ẹ̀yin ọlọ́jẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run jáde tọ̀yín wá ní orúkọ ti jésù lónìí ọ̀rọ̀ ọlọ́run jáde tọ̀yín wá agbára tó ṣẹ̀dá ọ̀rọ̀ agbára kan ló ṣàdá ayé àti ọ̀run agbára kan ló jẹ́ kẹ́ ẹ máa jẹ́ ènìyàn agbára kan ló fún yín ní èémí tẹ́ ẹ fi ń mí símú agbára kan ló mú omi jáde láti inú ilẹ̀ láti how many years sí omi yẹn ò gbẹ ẹ agbára kan ló jẹ́ kí ọ̀run kó má jálulẹ̀ ẹ agbára yẹn tó fi ń jẹ́ ọ̀rọ̀ ó ní mo sọ jáde mo wọnú agbára àṣẹ ọ̀rọ̀ náà lọ báyìí mo sọ wípé ó ní jẹ́ kí àwọn ọmọ yín kó di alárìnkiri gbogbo ọmọ yín tẹ́ rò pé yóò jẹ́ ògo yín tẹ́ ti fi ránṣẹ́ káàkiri òkè òkun pé àwọn yóò máa jẹ́ ayọ̀ ti yín káwọn máa gbádùn káwọn máa gbádùn ṣùgbọ́n kí ọmọ ìyá aláta ọmọ aláìní kí tírélà máa pa wọ́n lójú títì kí àwọn ọmọ aláìní kán máa jáde nílé ìwé kán má ríṣẹ́ ṣe kí ebi máa pa àwọn tálákà ẹ ṣùgbọ́n ọlọ́run jáde sí yín lónìí ní ẹsẹ̀ ìkẹwàá ó ní ọmọ yín yóò di alárìnkiri <laughs> ọmọ yín wọ́n di alárìnkiri lónìí kì í ṣe alárìnkiri nìkan ó ní tí wọ́n ò máa ṣàgbé jẹ́ kí wọn kí wọ́n máa tọrọ oúnjẹ jìnnà sí ibi ahoro wọn ẹ gbogbo ẹ̀yin ọmọ ọmọ gómìnà gbogbo ẹ̀yin ọmọ sẹ́nítọ̀ gbogbo ẹ̀yin ọmọ house rep gbogbo ẹ̀yin ọmọ olóṣèlú tẹ́ ń ba ìlú jẹ́ tọ́wọ́ yín ò mọ́ tẹ́ wà nínú ibi gbogbo ẹ̀yin ọmọ olórí ẹ̀yin ọmọ ọba ẹ̀yin ọmọ ìjòyè tó jẹ́ wípé ìdí búburú ìdí ìbàjẹ́ lẹ́wà ó ní kí gbogbo yín di alárìnkiri kẹ́ ẹ máa ṣagbe ẹ máa ṣagbe ẹ máa tọrọ lọ́wọ́ àwọn tálákà tẹ́ ti fìyà jẹ kẹ́yìn ni o ẹ máa tọrọ jẹ lọ́wọ́ wọn kẹ́yìn ni ẹ máa bẹ̀bẹ̀ fún ẹ̀mí yín lọ́wọ́ wọn káyìn ní bó ṣe máa rí fún yín àsìkò ìdájọ́ yín rèé àsìkò ìdájọ́ yín rèé ó ní sọ ó nítorí kò sí ohun ìjà kan tí a ṣe sí wa tí yóò lè ṣe wá ní ibi ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lásìkò tá a wà yìí kò sí ohun ìjà kan tí ẹ ṣe sí ọmọ Odùduwà tí ó lè ṣe wá níbi ẹ kóra yín yọ pọ̀ ó ní a yín ká ni a yín ká ó ní ẹ sọ̀rọ̀ kì yóò lè dúró ó ní ẹ gbìmọ̀ kì yóò wá sí ìmúṣẹ torí pé Olúwa wà ní ìhà wa bẹ́ẹ̀ ni ẹni tá a bá ti fi tẹ́ ẹ bá ti fi ẹlẹ́dàá ṣe ibi ìṣádi ó di dandan kí ẹlẹ́dàá kó fi ara rẹ̀ hàn ẹ̀ torí ẹ̀ láṣẹ jọba rẹ̀ pé òun ni akọ́dá ayé àṣẹ̀dá òun òun ni gbogbo ipá àti agbára ń bẹ ní ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ó ní jẹ́ kí alá alọ́nulọ́wọ́ gbà <laughs> ẹ̀yin èèyàn máa ṣe àmì ẹsẹ̀ ìkọkànlá ó ní jẹ́ kí alọ́nilọ́wọ́ gbà kí ó mú ohun gbogbo tí wọ́n ní <laughs> kí wọ́n gba ohun gbogbo tí wọ́n ní gbogbo ohun ti rò pé dúkìá tẹ́ ti ní ẹ ní iná máa jó tán lójú yín ló máa parun ó máa wọlẹ̀ báyìí gbogbo tẹ́ ẹ ti kó jọ gbogbo tẹ́ ẹ ti aircraft yín ó bẹ̀rẹ̀ sí máa jálulẹ̀ báyìí á máa jálulẹ̀ ni disaster bẹ́ẹ̀ sí ń jálu ọ̀rọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún yín gbogbo ẹnikẹ́ni tó bá ní àní nísinmi gbogbo ẹnikẹ́ni tó ń gún kẹ̀kẹ́ ogun mọ́ wa gbogbo ìránṣẹ́ sátánì gbogbo ẹ̀yin ẹ̀yin ìran ègún ẹ̀yin ìran boko haram ẹ̀yin ìran fúlàní gbogbo ẹnikẹ́ni tó gún lọ́wọ́ nínú ìtàjẹ̀sílẹ̀ ìpànìyàn àwọn aláìní àwọn ọmọ kan náà ni wọn ní tú sílẹ̀ ó di january torí wọ́n béèrè fún ẹ̀tọ́ wọn wọ́n ló di january nígbà tọ́rọ̀ Ọlọ́run sọ wípé kẹ́ ẹ máa ṣètọrẹ àánú kẹ́ ẹ máa tọ́jú tálákà kẹ́ ẹ máa tọ́jú opó kẹ́ ẹ máa tọ́jú aláìní ìgbà yẹn lẹ́yìn wá ní àwọn aláìní lára ọ̀rọ̀ Ọlọ́run wá sọ wípé gbogbo tẹ́ ẹ ní ó ní alọ́nilọ́wọ́gbà yóò gba gbogbo ohun ìní yín kí ni alọ́nilọ́wọ́gbà iná iná jẹ́ alọ́nilọ́wọ́gbà tí ibi tí iná bá bọ́ sí báyìí ó máa ń jò òun pátápátá ni gbogbo ohun tẹ́ ẹ kó jọ lójú ayé yín ojú ayé kó tó gba ẹ̀mí yín ojú ayé yín ó máa wọlẹ̀ ó máa parun àṣẹ ọ̀run gùn àṣẹ ọ̀run gùn àṣẹ ọ̀run àṣẹ ọ̀run àṣẹ ọ̀run lónìí gbogbo ẹ̀yin ẹ̀yin olubi àṣẹ ọ̀run gùn lónìí gbogbo ẹ̀yin olubi àṣẹ ọ̀run gùn ó ní ó ní kí ẹnikẹ́ni <laughs> kí ó má wá láti ṣàánú fún ẹsẹ̀ ìkejìlá gbogbo ẹ̀yin politician ẹ̀yin olóṣèlú tẹ́ ń bẹ nílẹ̀ yorùbá tẹ́ ẹ gbàbọ̀dè fún wa ó ní kí n sọ fún yín pé ẹnikẹ́ni ò ní wá láti ṣàánú fún yín nígbà tí ìdájọ́ ọlọ́run bá bẹ̀rẹ̀ sí í sọ̀kalẹ̀ sórí yín ẹ máa pe china china ò ní ṣàánú fún yín wọn àti ẹ̀ níyà yín lówó mọ́ ẹ máa pe kò sí orílẹ̀-èdè tí ẹ lè pè wọn ní ràn yín lọ́wọ́ fún torí iṣẹ́ bí wọn ò ní ṣàánú fún yín torí pé kí ìjìyà ọlọ́run olódùmarè ń sọ̀kalẹ̀ sórí yín wá àní ìjìyà yín ẹ̀ṣẹ̀ yín òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ yín ó ti kún níwájú ọlọ́run olódùmarè ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ ó ń ké tantan sí ọlọ́run torí pé kí ni a ó gba òǹdè lọ́wọ́ alágbára a ó gba òǹdè lọ́wọ́ alágbára ó ní ọ̀rọ̀ olúwa kò ní lọ láìṣẹ ọ̀rọ̀ olúwa kò ní lọ láìṣẹ ó ní má sì ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó sì. Si láti ṣe ojú rere fún àwọn ọmọ rẹ̀ <laughs> pé gbogbo ibikíbi tí àwọn ọmọ ẹ̀yìn ìkà yìí ọmọ ọmọ gómìnà ọmọ sẹ́nítọ̀ ọmọ ọmọ chairman ọmọ local government councillor gbogbo ibikíbi tẹ́ ẹ ti dipò mú náà <laughs> mo ní ọ̀rọ̀ ọlọ́run jáde sí báyìí ó ní gbogbo ibikíbi tí àwọn ọmọ yín bá wà kò ní sí ẹni tó máa ṣe ojú rere fún wọn wọ́n máa ráre ni o wọ́n máa ráre ni wọ́n máa ráre ọ̀rọ̀ ọlọ́run ni mo rán sí yín o ọ̀rọ̀ ọlọ́run kó di múmúṣẹ nínú ayé yín kó di múmúṣẹ nínú ìran yín kó di múmúṣẹ nínú ọ̀dẹ̀dẹ̀ yín kó di múmúṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí agbára ìṣẹ̀dá àtẹ̀dá àṣẹ̀dá tó gbé ọ̀rọ̀ yìí ró tó jẹ́ ọ̀rọ̀ ó mú ọ̀rọ̀ yìí wá sí ìmúṣẹ lónìí bẹ́ẹ̀ ni ó mú ọ̀rọ̀ yìí wá sí ìmúṣẹ lónìí bẹ́ẹ̀ ni ẹni tí ń jẹ́ Yeshua ni mo pè lónìí mo ní ó mú ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ nínú ayé yín lónìí mo ní ó mú ọ̀rọ̀ rẹ̀ lóyìn madonai bàbá mi tí ń jẹ́ Jehovah òun ni mo pè lónìí ó mú ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ nínú ayé yín lónìí torí ojú olúwa kan sí yín fún gbogbo ìtàjẹ̀ gbogbo ìrẹ́jẹ gbogbo ìwà ipá gbogbo ìwà ìkà tí ẹ ṣe mo pa ní àṣẹ ní orúkọ tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Yésùà ọmọ Ọlọ́run kan ṣoṣo tí a gbé kọ́ sórí igi mo ní ọ̀rọ̀ Ọlọ́run di múmú ṣẹ ọ̀rọ̀ yìí ó di múmú ṣẹ nínú ayé àwọn ọmọ yín nínú ayé aya yín nínú ìran yín lónìí ní orúkọ ti Jésù ó ní kí a ké àti ọmọdé ọmọ rẹ̀ <laughs> àti ọmọdé ọmọ rẹ̀ ó ní kí a kẹ́ wọn kúrò èyí tó túmọ̀ sí pé ìran yín máa parun nígbà tí wòlíì Hélì tí àwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ń rìnrìn kurin tó ń bẹ̀rẹ̀ sí ń ṣìṣekúṣe <laughs> tí wọ́n bẹ̀rẹ̀ sí ń hùwà ìwà ìwà ìlẹ́tọ̀ọ́ níwájú Ọlọ́run Ọlọ́run ò máa wòrán Ọlọ́run ò máa tìtorí ẹ̀ kó kó kó fa wàhálà nígbà tó sọ ọ̀rọ̀ rẹ̀ jáde ó ní ìran hélì ó ní wọn ní gbúrò wọn mọ́ nínú iṣẹ́ iṣẹ́ wòlíì níṣẹ́ àlùfáà a sì ké gbogbo ìran rẹ̀ kúrò lọ́jọ́ tí àwọn ọmọ rẹ̀ méjèèjì kú lòun náà rẹ̀ ṣubú lórí àga ìjókòó rẹ̀ lọ́rùn rẹ̀ ṣẹ́ tó sì kú síbẹ̀ ọ̀rọ̀ yìí kan náà ni mo rán sínú ayé yín àfi tó bá jẹ́ mi ni mo sọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run alààyè ni <laughs> the living word of God the living word of God that I've tested, that I've tried, that I've proved, that is everlasting, that is alive, and that will continue to be alive. Mo sọ̀rọ̀ náà lónìí. Ó ní gbogbo àrọ́mọdé ọdọ́mọ yín, akẹ́yìn kúrò lónìí nítorí iṣẹ́ ibi yín. Lórílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ Odùduwà gbogbo ẹ̀yin tẹ́ ní kò ní ṣeé ṣe bá a ṣe sáré kiri tá à ń jáde káàkiri tá a tún ṣe báyìí ẹ̀yin ẹ̀yin tá a fi ṣe olórí ẹ̀yin tá a fi ṣe bàbá tá à ń wò bí bàbá ẹ̀yin tá à ń wò bí ọba ẹ wà nípò ọba ẹ ti wò pé ọba niyín tọba làṣẹ ẹ wá lọ ẹ wá lọ gbàbòdè tiwa ẹ̀yin lẹ ń gbàbòdè tiwa ẹ̀yin lẹ ń kókú wọlé tiwa ẹ̀yin lẹ ń gbakú mọ́ra ẹ̀yin ṣe fẹ́ǹsì yé ara yín ká ẹ̀yin mú àwọn sójà yé ara yín ká ẹ mú àwọn ọlọ́pàá yé ara yín ká ẹ ní owó ẹ fi ṣe ààbò fún ara yín ẹ ní ọlá ẹ fi ṣe ààbò fún ara yín ẹ ní àwọn ohun mèremère ẹ fi ṣe ààbò fún ara yín ẹ ní àwọn bàálù tó lè gbé yín kúrò nígbà tí ìdààmú bá dé nílùú ṣùgbọ́n àwọn tálákà wọn ò ní ẹni tó lè gbèjà wọn akẹ́kẹ́ ọlọ́run alààyè lónìí olódùmarè ẹni tó dá ayé àti ọ̀run olùgbèjà àwọn aláìní olùgbèjà opó olùgbèjà aláìní bàbá olùgbèjà aláìlórùn lọ́wọ́ akẹ́pẹ́ yín akẹ́pẹ́ ọlọ́run alààyè lónìí àní gbogbo ìrandíran yín ó ní akẹ́yìn kúrò lónìí <laughs> àti ní ìran tí ń bọ̀ ó ní kí orúkọ wọn kí ó parẹ́ ní ilẹ̀ <laughs> orúkọ yín parẹ́ gbogbo ẹ̀yin olóṣèlú yìí gbogbo ẹ̀yin olóṣèlú mi ò fẹ́ máa waste time torí ọlọ́run mọ̀ yín ẹ báwọn èèyàn bá kí tán bá ti ń pè wọlé tó bá fẹ́ dárúkọ ó máa máa dárúkọ yín ṣùgbọ́n mo kó yín pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú ìdìbàjẹ́ nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú gbogbo wàhálà àti ìdààmú tá à ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin tẹ́ sì tún ṣe ìpàdé pé kí nǹkan kó má yọrí sí ìrọ̀rùn fúnra wa hmm. tẹ́ ẹ mọ ọ̀nà ńlẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ sọ wípé láí nítorí pé kí ni torí pé ẹ fẹ́ kí ojú tì yín ní gbangba ẹ fẹ́ kí ìjẹ́ yín kó dúró ọ̀rọ̀ Ọlọ́run ní kí n sọ fún yín pé ó ní àní a ó sọ gbogbo ibikíbi tẹ́ ẹ wà dí ahoro hmm. a ó sọ gbogbo ibikíbi tẹ́ ẹ wà dí ahoro a ó sọ gbogbo ibikíbi tẹ́ ẹ wà dí ahoro ó ní ìran yín a ó kí orúkọ yín kúrò orúkọ yín yóò wá parẹ́ ní ilẹ̀ náà èmi kọ́ ni mo sọ ẹsẹ̀ ìkẹtàlá ló sọ bẹ́ẹ̀ ó ní kí a ké àti ìrandọ́mọ yín ìrandíran ọmọdé ọmọ yín ká ké wọn kúrò kí ẹ sì kí orúkọ yín kí ó sì parẹ́ ní ilẹ̀ orúkọ yín di gbígbàgbé ẹ di ẹni ìgbàgbé orúkọ yín di ẹni ìgbàgbé ẹni táwọn èèyàn wọn máa gbò yín wọn máa sítọ́ fún yín orúkọ yín wọn ní rántí ẹ̀ fún ìwà ibi tẹ́ ẹ ti ṣe ẹ di ẹni ìgbàgbé láti ìran kìíní dé ìran kẹ ìran dọ́mọdọ́mọ yín ẹ di ẹni ìgbàgbé lónìí ọ̀rọ̀ Ọlọ́run ni mo kà èmi kọ́ ni mo kà á. Hmm. ọ̀rọ̀ Olúwa kò ní lọ láìṣẹ ìfẹ́ Olúwa kò ní lọ láìṣẹ má sùn dára ó ní kí a máa rántí ẹ̀ṣẹ̀ àwọn bàbá rẹ̀ lọ́dọ̀ Olúwa má sì jẹ́ kí á nu ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ nù ẹ gbogbo ẹ̀ṣẹ̀ yín dípò kẹ́ ẹ wá rí àánú lọ́wọ́ Olúwa ó ní ẹ̀ṣẹ̀ yìí máa máa farahàn níwájú olúwa nítorí olúwa fẹ́ dá yín lẹ́jọ́ bá olúwa ti dá yín lẹ́jọ́ olúwa nítorí pé ẹ ò ṣàánú ó ní kí ọlọ́run kó má ṣàánú fún un torí pé ó di ojú sí tálákà ó ó ó di ó tilẹ̀kùn àánú mọ́ tálákà ó ní kí àánú kó jìnnà sí <laughs> ó ní jẹ́ kí wọ́n kí ó wà níwájú olúwa nígbà gbogbo <laughs> kí ó lè ké ìrántí wọn kúrò nílẹ̀ ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní nítorí tí kò rántí láti ṣàánú Tinubu torí pé ò rántí láti ṣàánú Sanwó-Olú torí pé ẹ rántí láti ṣàánú gbogbo ẹ̀yin gómìnà tẹ́ ẹ kọ̀ láti ṣàánú mo ka ẹsẹ̀ ìkẹrìnlá psalm one oh nine mo pe ẹsẹ̀ yẹn mo pè yín lórí láti di múmúṣẹ nínú ayé yín gbogbo ìrandẹ́rìn gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ kọ̀ láti ṣàánú fún ọmọ Odùduwà láti ṣàánú fún àwọn aláìní láti ṣàánú fún àwọn fún ilẹ̀ Nàìjíríà fún àwọn aláìní tí ń bẹ ní ilẹ̀ Nàìjíríà yẹn ó nítorí tí kò rántí láti ṣàánú ṣùgbọ́n ó ṣe inú ni bí ni sí ọkùnrin tálákà àti olùpọ́njú ni kí ó lè pa oníròbínú jẹ́ ọkàn <laughs> ó ní bí ó ti fẹ́ ègún jẹ́ kí ègún kó dé sí i torí pé ẹ kọ̀ láti ṣàánú ègún lẹ fẹ́ ègún yẹn la mú tọ̀ yín wá lónìí ó ní jẹ́ kí ègún yẹn kó dé sí yín bí inú yín kò ṣe dùn sí òmìnira wa <laughs> bí inú yín ẹsẹ̀ kẹtàdínlógún sí ìkejìdínlógún ó ní bí inú yín kò ṣe dùn sí ire tá à ń polongo rẹ̀ yìí bí inú yín kò ṣe dùn sí òmìnira Odùduwà bí inú yín kò ṣe dùn kí tálákà bọ́ nínú ìgbèkùn yín bí inú yín kò ṣe dùn kí àwọn tí ò níṣẹ́ kó níṣẹ́ tẹ́ ẹ fẹ́ kí gbogbo wa ṣáà máa ṣẹrú yín ká máa ṣe bàbá o bàbá kẹ bí inú yín kò ṣe dùn kí àwọn olùpọ́njú kan ní ìtura ẹ ó wá ní kí n sọ fún yín pé ó ní bẹ́ẹ̀ ni jẹ́ kí ó dé sí i bí inú rẹ̀ kò dé kò ṣe dùn sí ire yìí jẹ́ kí ire kó jìnnà sí i ire jìnnà sí yín lónìí o gbogbo tá à ń pè ní ire èyí tẹ́ ẹ ti ní rí tẹ́ ẹ ti enjoy rí tẹ́ ẹ ti experience rí tẹ́ ẹ tún fẹ́ máa experience tẹ́ ẹ fi sọ wípé òmìnira ò tọ́ sí wa tẹ́ ẹ fi sọ pé àlàáfíà ò tọ́ sí wa tẹ́ ẹ fi sọ pé ìdùnnú ò tọ́ sí wa ẹ gbogbo ire tẹ́ ẹ wá expect yẹn ó ní kó máa jìnnà sí yín báyìí mo wá pa á ní àṣẹ <laughs> ire yẹn jìnnà sí yín àti kánsílọ̀ o látòrí ibi tó kéré jù kánsílọ̀ ni ọ́ ni chairman ni ọ́ ni senator ni ọ́ ni minister of work minister of finance minister of oil ni and gas ni gbogbo ibikíbi tó fi yín sí káàkiri káàkiri agbẹjọ́rò lẹ ni babaláwo lẹ ni wòlíì ìkàlẹ́jẹ́ ni wòlíì èkélẹ́jẹ́ ni aláàfá ìkàlẹ́jẹ́ ni olóṣèlú ní gómìnà ní ọ̀ni àti gbogbo ẹ̀yin president ààrẹ orílẹ̀-èdè àti àwọn aláwọ̀ funfun ni gbogbo àwọn tó ṣe alátìlẹyìn ire ire ire mo pa ní àṣẹ ní agbára àṣẹ̀dá ayé àti ọ̀run ní orúkọ Jésù mo ní ire yẹn jìnnà sí yín lónìí. ó ní jẹ́ kí ó rí fún un bí aṣọ tí ó bò tí ó bò ó lára àti àti fún àmùrè tí ó fi gbàjà nígbà gbogbo bẹ́ẹ̀ ni bó ṣe máa rí fún yín nìyẹn nítorí pé ó ní tálákà àti olùpọ́njú òun ni àwa àyà wa sì gbọgbẹ́ nínú wa àwa dàbí ẹni tí ń kọjá lọ bí òjìji tó ń fà sẹ́yìn àwa ti wá sókè sódò bí eṣú eékún wá di àìlera nítorí à ń gbá àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí àti rùtò gbogbo ojú ti jè wọnú. Hmm. ẹran wa sì ti gbẹ nítorí àìlọ́ra ọ̀pọ̀ wa la ò lè sinmi mọ́ hypertension blood iwo bp ẹlòmíì ti há ìtàn ọ̀rọ̀ ọlọ́run pé gan-an ó nírànwá lọ́wọ́ oluwa olúwa ọlọ́run wa gbà wá gẹ́gẹ́ bí àánú rẹ kí wọn kí ó lè mọ̀ pé ọwọ́ rẹ ni èyí pé ìwọ olúwa ni ó ṣe é gbà wá olúwa jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ọwọ́ ọlọ́run ni èyí bẹ́ẹ̀ ṣe fihàn fún Fáráò tẹ́ ẹ fi hàn Nebukadnessar ní ọjọ́ yẹn tẹ́ ẹ fi hàn Abacha tẹ́ ẹ fi hàn káàkiri àgbáyé tẹ́ sì tún fi hàn torí pé ẹ̀yin kan náà lánàá lónìí lọ́la títí ayérayé ni yín bákan náà bàbá ẹ jẹ́ kí wọn kí ó mọ̀ pé ọwọ́ agbára ọlọ́run ó ń la ilẹ̀ yẹn kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n bẹ̀rẹ̀ sí máa rí aago ìbínú ọlọ́run ní gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú kí wọ́n máa rí ohun ìjà ọlọ́run kó máa dojúkọ wọ́n ní ìṣẹ́jú ìṣẹ́jú ọlọ́run tó fi òkúta iná tó rọ̀ sórí àwọn fílísìnì láì jagun ọlọ́run tó mú kí ó ní àwọn òkúta àwọn tí òkúta pa ní ogun àwọn assyria ó fà one eighty five thousands of armies ó ju àwọn tí àwọn jagunjagun gan wọn pa lọ ọwọ́ agbára yẹn lónìí ó sọ̀kalẹ̀ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Odùduwà láti pa gbogbo iṣẹ́ ibi yín láti pa ìran yín run láti pa gbogbo ibi ìṣọ́ra yín run láti sọ yín sí òwò àti ìtìjú láti àṣálẹ̀ lọ àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀ ni kórí ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ àṣẹ ọ̀run ti gùn báyìí ẹ̀jẹ̀ Jésù ṣe èdìdì rẹ̀ ó yá gbogbo ẹnikẹ́ni tó fẹ́ pè wọlé gbogbo ẹ̀yin abiamọ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin aláàfáà gbogbo ìwọ tó gbàgbọ́ nínú agbára ọlọ́run gbogbo ìwọ tó gbàgbọ́ nínú ọ̀rọ̀ ahọ́n tó mọ̀ wípé àṣẹ ń bẹ iná ń bẹ nínú orí ahọ́n rẹ tó mọ̀ wípé o ní ọkàn funfun ọkàn pípé tó mọ̀ wípé e, e, inú rẹ ń bàjẹ́ sí gbogbo ìtàjẹ̀sílẹ̀ àti ìyà tó ń jẹ àwọn èèyàn àwọn ìkẹ́ e, àwọn ìkẹ́dùn yẹn ẹ̀dùn ọkàn yìí mo fẹ́ kẹ́ máa fi sọ̀rọ̀ síta ní àṣálẹ̀ yìí ojú òpó ti ṣí báyìí o ẹ pè sórí nọ́mbà tí wọ́n tẹ̀ sísàlẹ̀ yẹn láàrin ìṣẹ́jú tá a ní láti pè bá a dẹ̀ ṣe wí báyìí mo pàṣẹ fún atẹ́gùn mo pàṣẹ fún omi mo pàṣẹ fún igi inú igbó mo pàṣẹ fún ilẹ̀ tí à ń tẹ̀ tí àwọn ẹni búburú yìí náà ń tẹ̀ mo pàṣẹ fún gbogbo tí wọ́n fi ń jẹ́ ènìyàn ẹni tó ṣẹ̀dá wọn láti inú ìyá wọn abiamọ ni mí mo pàṣẹ fún inú tó gbé wọn jáde ọyàn tí wọ́n mu méjèèjì mo lo agbára àti ìṣẹ̀dá agbára ìṣẹ̀dá àti àtẹ̀dá gbogbo eléyìí táwọn èèyàn máa sọ jáde tọkàntọkàn lónìí àṣẹ ẹlẹ́dàá àtẹ̀dá àṣẹ̀dá ẹni tí ń jí ọ̀rọ̀ tí ń gbénú ọmọ ènìyàn ọ̀rọ̀ tó dá ayé àti ọ̀run àṣẹ yẹn gùn ní àṣálẹ́ yìí láìpẹ́ láì jìnnà ni láìpẹ́ láì jìnnà ni láìpẹ́ láì jìnnà báyìí gọ́ngọ́ sọ gọ́ngọ́ sọ nílé àwọn ọ̀tá wa hello hello ẹ kalẹ́ ó yá ó yá àdúrà ni ó yá àdúrà àdúrà àmín. ilẹ̀kùn gbé ọrùn. àmín. tó ti di tó ti yà jẹ ní orílẹ̀-èdè wa orílẹ̀-èdè ojú àná lọ́ba ẹ̀ kúbẹ̀ sí ní bí wọ́n sọ́dọ̀. àmín. gbogbo ọmọ gbogbo ọmọ bá ti àmín. gbogbo àwọn àlejò àlọ́ àlábẹ́. àmín. ojú lẹ́bẹ̀ sí mú wọn. àmín. orúkọ ojú lẹ́bẹ̀ sí mú wọn. àmín. ilẹ̀bẹ̀ sí mú wọn. àmín. ilẹ̀ bá mú wọn. àmín. àmín. ilẹ̀ máa mú wọn. àmín. ilẹ̀ máa mú wọn. àmín. orúkọ ojú ìjọba aládé. ìjọba pọ̀lẹ́tíjà yẹ kó lè wá lọ́dún tó lọ́dún wà kó lè tẹ́jú mm. nínú wọn. àmì àmì àmì àmì ọlọ́run ẹ̀kọ́ sọ́dọ̀ àmì àmì àmì àmì àṣẹ ọ̀rùn àmì àmì àmì. gbogbo àwọn ọmọ níyà àwọn tó ṣẹ̀ àwọn tó ṣẹ̀ àwọn tí ní àwọn tó ní ń jẹ wọn níyà nípa àwọn wà nípò ní ẹ mú ọ sọ́dọ̀. àmì. ẹ máa fọwọ́ kó gbogbo ọ sọ́dọ̀. àmì ẹ̀kú wọn síbọ̀. àmín. ilẹ̀ gbé wọn mi. àmín. ọmọ tó mọ. àmín. ọmọ ọmọ ẹgbẹ́ wọn mi. ọmọ tí ń gbà lálẹ́ bẹ́ẹ̀. àmín. ibi tí bàbá wọn náà kẹ́rin mọ́ kan máa gbà fún àṣẹ àṣẹ Òdùmarè. torí rí tó ìyà tó ń jẹ Yorùbá tó mm. lọ́sọ̀rọ̀ social media lábùjá àwọn ọba Tinubu àwọn ọba pọ̀lítíṣà lọ́dọ̀ máa lọ́dọ̀ máa mú ọ sọ́dọ̀ lórúkọ Jésù ṣùgbọ́n mi fẹ́ gbà fún ojú àdúrà àwọn ni àdúrà tẹ́ bá ti gbà ẹ jẹ́ ká kí gbogbo èèyàn lè pè wọlé àdúrà àṣẹ ni kò ẹlẹ́ ẹ má ẹ má tójọ́ àdúrà e- e- e- ìfibú ègún ẹ má ẹ má fi wọ́n ré ní orúkọ olúwa Dáfídì ni ó ní àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ń wí fún mi pé kò sí ìrànlọ́wọ́ fún mi nípa ti olúwa ló ṣùgbọ́n olúwa ni ìmọ́lẹ̀ ìwọ olúwa ni àṣà àti ìgbàlà mi bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ní tó bá fẹ́ pè wọlé ẹ máa pè wọlé báyìí ẹ ilẹ̀ yẹn gbogbo ilẹ̀ tẹ̀ǹtẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí í mú yín òfurufú tẹ̀ gbà ẹlẹ́dàá ló ní òfurufú gbogbo òfurufú tẹ̀ ń torí ẹ lè máa ẹ lè máa sọ pé ẹ rìn lórí ilẹ̀ òfurufú tẹ̀ ń gbà kọjá tẹ̀ fi ń fò káàkiri tẹ̀ lọ ṣèpàdé kípàdé lórí wa láti láti ṣàpá wa lẹ́nu mọ́ láti fi wá sínú ìgbèkùn òfurufú yẹn lòdì sí yín báyìí òfurufú yẹn ó gbàbọ̀dè sí yín báyìí ó lòdì sí yín bẹ́ẹ̀ bá rìn lórí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ilẹ̀ ilẹ̀ tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ilẹ̀ tẹ́ ń gbórí rẹ̀ tẹ́ ẹ ti fi ṣe rere tẹ́ ẹ ti kó gbogbo ire wa jẹ yẹn ilẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí ń lòdì sí yín lónìí ẹ pè wọlé ẹ̀yin èèyàn kẹ́ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ àṣẹ àṣẹ àṣẹ ní àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ọ̀rúngún àṣẹ ọ̀rúngún àdúrà àṣẹ àṣẹ àṣẹ. hello ó yá ó yá ẹgbọ́n sókè. ìkópa àsìkò nira rẹ̀. ìkópa àsìkò nira rẹ̀ ẹ gbé sókè ẹ gbé sókè káwọn èèyàn gbọ́. michael ìwúlò hmm. báwa ọlọ́run alágbára dúpẹ́ aláyọ̀ àgbẹ̀ lóògùn fún oore ọ̀fẹ́ èyí lọ́ba tó ní ọjọ́ ìní èyí lọ́ba tó ní ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo akéèpé ni ó sọ náà rí pé láti ti kọ́ sí ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ní ọ̀rọ̀ náà nínú gbogbo la fi dá ohun gbogbo nípa ọ̀rọ̀ rẹ̀ la fi dárúkọ Odùduwà nation ní àṣálẹ́ yìí gbogbo àwọn ẹ̀mí kí ẹ̀mí babaláwo ni olùṣègùn ni àáfàá ni pásítọ̀ ni tí wọ́n lè jẹ́ ọ́sítákù fún ìrìn àjò yìí olúwa képe ni ìrẹ́ ọlọ́ba tó yọ àwọn ọmọ rẹ ní àwọn ọmọ ìsírẹ́lì kúrò lóko íjíbítì àkókò tó wá rí olúwa ayọ̀ wá jáde gbogbo ìṣòro tó wà níwájú wa tó pé àwọn kan gbẹ́kẹ̀lé èṣì e àwọn wẹkẹ pẹ̀lú nǹkan ogun hmm. ṣùgbọ́n asán ni wọn ní ẹgbẹgbẹ ló ṣubú lápá ọ̀hún ẹgbẹgbẹ ló ṣubú lápá òsì wa hmm. ṣùgbọ́n oníkìkì ojú ni àwa yóò fi rí ogun ti wọlé tọ̀ wá wá ṣùgbọ́n ó sọ fún wa pé òkìkì ojú ni àwa yóò fi rí níwọn nǹkan tí wọn kó wá sí hmm àwa ni ká jọrọ wọn olúwa nítorí pé oní kẹfìrí ló jọrọ ọlọ́rọ̀ lórúkọ jésù gbogbo ìjà ogun tí wọ́n kó wá mm. akópa wa mọ́lẹ̀ apá aláṣẹ lórúkọ jésù olúwa jẹ́ kó kàn lọ́jà sí wọn àmín àmín ẹ̀yin èèyàn máa ṣàmì àmín gbogbo ibikíbi tá ẹ wà ẹ máa fi ẹ̀mí ẹ máa fi ẹ̀yin náà wọnú ẹ̀mí lọ àmín. àmín. àfi gbogbo ẹ̀yin tó jẹ́ àgbààgbà nílẹ òdúdúwá lé ọlọrun lọwọ mm. gbogbo ẹyin àgbààgbà ire tó máa jẹ kí ìrìn àjò wa yìí yọrí sọpẹ mm. a pè yín ní àṣẹ ní àṣẹ alẹ yìí olúwa mm. níbi tí wọn sùn sí sí lọwọlọwọ àbí wọn wà lọpàdé mi àbí wọn sùn mi àbí wọn jẹ mi ẹyin màlẹkà tó yọ sí maria magdalene pé olúwa kọjú sí ẹ ṣe olóore pé màlẹ́kà yìí lálẹ́ yìí kó sọ̀kalẹ̀ kó lọ kọjú sí wọn olúwa kó lọ kọjú sí wọn olúwa ọba tó sọ pé tó lọ gbé ìlíjà lọ sí ṣoṣo tẹ́ǹpù pé kó gún àwọn kó fún àwọn ọmọ ìsírẹ́lì kó fún wọn ní ègún mm. ṣùgbọ́n ó yí àwọn ẹ̀ padà ó ní kó máa súre fún wọn mm. ó ní wọ́n máa ga sí ni ó ní wọ́n máa búyọ sí ni ṣùgbọ́n àwa tọrọ àṣẹ yìí ní àṣálẹ́ gbogbo àwọn bàbá bàbá bàbá Lóòótọ́ wípé ìrìnàjò yóò lè ṣe é ṣùgbọ́n a tọrọ ní àṣálẹ́ Olúwa yí àwọn wọn padà. Lórúkọ Jésù Olúwa yí àwọn wọn padà. Lórúkọ Jésù Olúwa yí àwọn wọn padà. A lè sọ pé bàbá wa báwo ni. Bẹ́ẹ̀ ni Olúwa, a lè sọ pé bàbá wa báwo ni ṣùgbọ́n a tọrọ abẹ̀bẹ̀ nítorí pé láìsí wọn kò sí àwa. Hmm. Láìsí àwa kò sí àwọn. A tọrọ abẹ̀bẹ̀ ní wákàtí yìí fún ìṣẹ́jú ráńpẹ́ yìí. Ọba tó yí àwọn àáfàá ìbàdà á tọrọ gbogbo àwọn ọba àwọn àwọn èèyàn bí èèyàn wọn ni bí ẹni tó wà nílẹ̀ Odùduwà tí a nílò lákọ̀ àti àdá láti dí ilẹ̀ ìlérí tí a fẹ́ gbà yìí láti gbà wá kúrò lọ́wọ́ ogun Fúlàní àbí ogun British ni àbí ibikíbi tí wọ́n di ogun wa mọ́ tó pé wọ́n ti dè wá pa pé àní gbérí ṣùgbọ́n a tọrọ gbogbo àwọn àwọn pápátá tí wọ́n pẹnu kò tí wọ́n dè wá mọ́lẹ̀ ṣùgbọ́n a tọ ní àṣálẹ́ olúwa gbogbo àwọn tí wọ́n fi pálopọ̀ àwọn olúwa bá wa yí padà sí pé ẹ̀yin ọmọ púpọ̀ ẹ máa lọ ẹ yí wọn padà ní àwọn ẹ máa lọ olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ jésù olúwa wa àmín àmín orúkọ jésù. thank you ẹ jọ gbogbo àwọn èèyàn tó bá ń pè wọlé hello ah bàbá bóyá ẹ fàṣẹ sọ̀rọ̀ àṣẹ àṣẹ àṣẹ ẹ kálẹ́ bàbá èkìtì. pé hmm. ọlọ́run wa iná ajónirun ni. bẹ́ẹ̀ni. gbogbo ọ̀tá ìran yorùbá iná ọlọ́run kò jó wọn run. àmín. àkọ́ wípé iná ṣáájú rẹ̀ hmm. ó jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ run. Mm gbogbo ọ̀tá tó sọ wípé ìtura ò yẹ fún ìran yorùbá tó sọ pé pé ìfọ̀kànbalẹ̀ ò yẹ fún ìran yorùbá hmm. tó sọ wípé a ó fojú ríire ni a ní ṣe rere hmm. Hmm. tó sọ pé ìlérí àti májẹ̀mú tọ́lọ́run ní síwá pé kò ní wá sí ìmúṣẹ látàgbálẹ̀ yìí lọ inú olódùmarè kò jó wọn rún. àmín àmín àmín. tó bá ṣeé ṣe fún ọlọ́run tó ṣe é tí gbogbo ọ̀tá Mósè tọ́ ilẹ̀ lanu tó gbé wọn mì hmm. gbogbo ọ̀tá tí ń yẹ ìlérí ògo nínú ìran Yorùbá hmm. ní orúkọ Jésù ilẹ̀ kó lanu kó gbé wọn mì. ọ̀tá tó sọ wípé ìrìn ayọ̀ wa ò ní tẹ̀ wá lọ́wọ́ hmm. pé oko ẹrú ni ìran Yorùbá máa kú sí ní orúkọ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ ilẹ̀ kó lanu kó gbé wọn mì ewé orí omi ní kì í nísinmi wọn à ní nísinmi. àmì àṣẹ Èdùmàrè àmì. àti kiri ní Yorùbá tó tó máa pẹran jẹ hmm. lórúkọ Jésù ọkàn wọn ò ní balẹ̀. àmì àmì. bí wọ́n ti ń lè ní ìnira sí ìran Yorùbá ìnira lọ́tọ̀dẹ̀ Olódùmarè wá kó wọnú ayé wọn lọ. àmì àmì àmì. bíbélì Mm ilẹ̀ gbígbẹ ní ilẹ̀ àwọn ọlọ̀tẹ̀ gbogbo ẹni tó dúró gẹ́gẹ́ bí ọlọ̀tẹ̀ fún ìran Yorùbá ogun ọ̀run kò yan wọ́n gbẹ. àmín àṣẹ Èdùmàrè àmín. gbogbo ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá omi ara wọn kó lòdì sí wọn. àmín àṣẹ àmín. ẹ̀jẹ̀ ara wọn kó gbógun tì wọ́n. àmín afẹ́fẹ́ afẹ́fẹ́ tí ń fẹ́ kó fẹ́ lòdì sínú ayé wọn ilẹ̀ kan tẹ̀ kó ru mọ́ wọn lẹ́sẹ̀ orísun wọn kí ó wọ ìkorò ìbínú àti ìrúnú Olódùmarè kó wọnú ayé wọn lọ. àmín àmín. bó ti ní agbára tó agbára ọ̀run kó dojú ìjà kọ wọn. àmín àmín. gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ wípé òmìnira yorùbá yìí ò ní bọ́ sí hmm. ilẹ̀ kó gbé wọn gbẹ̀ ilẹ̀ kó gbé wọn gbẹ̀ látòní lọ wọn àní nísìmí mo ní wọn àní nísìmí ẹgbẹ́ èyí ní ìparí ọ̀rọ̀ mi láṣálẹ́ yìí tó bá ṣeé ṣe fún ọlọ́run olódùmarè tó lágbára tí ò sẹ́ni tó lè tú lójú hmm. tó rán ìbínú rẹ̀ sórí fáráwà táwọn ọmọ rẹ̀ gbogbo ọ̀tá ilẹ̀ yorùbá áńgẹ́lì àpànìyàn á wọn lálejò. àmì níta àti nínú. bẹ́ẹ̀ ló máa rí. àmì àṣẹ ti gùn. bẹ́ẹ̀ jésù olúwa wa. àmín àmín ṣeun. ẹ̀yin abiyamọ dá ẹ̀yin abiyamọ ẹgbọ́n sókè. hello. hello. ó ẹ pàṣẹ ẹ pàṣẹ hello. gbogbo àwọn ẹ̀dẹ́ yẹn hello. hello à ń gbọ́ yín. bẹ́ẹ̀ dé yẹn pátápátá. hello. ṣẹ́bí tara wọn wọ́n dé wọn. ẹ jọ bóyá kẹ ẹ jọ ẹ jọ ẹ pé ẹ má bínú kọ yẹn ń jáde ra wọn. ẹ jọ whatsapp àwọn tó bá fẹ́ máa pè whatsapp ní kó máa pè sódà kọ̀yìn ò ní máa jálura wọn. hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ ẹ kalẹ́ ó yẹ pàṣẹ àdúrà. Ah, ah, ah, ẹ wò inú mi ti ẹ̀dùn láti pè mo bẹ̀ ọlọ́run ọba àlekè ọlá mo fi gbogbo agbára tọ́lọ́run fi ń jọ́lọ́run hmm. láṣẹ òkè hmm. nílẹ̀ tó fi ṣẹ̀dókè tó fi ṣẹ̀já alẹ̀ hmm. nígbà tí fẹ́ musa fẹ́ mú fíráúnà. Mm tó ṣe dáàrin kan ó wá ní ìwọ ọlọ́run kí ló dé tí pa òun ò fi ka ọlọ́run wá sọ fún pé ipá rẹ ò lè ka hmm. o ò mọ̀ pé ó ní tó ń ṣe fẹ́mi ọlọ́run ni hmm. ọlọ́run wá ṣípayá nǹkan tó ń ṣe fún un nígbà tọ́lọ́run ṣe payá nǹkan tó ṣe fún un tipa rẹ̀ ò fi ka hmm. ó wá ṣẹ̀ wá bí ọlọ́run pé kí ọlọ́run gba nǹkan náà kúrò lọ́wọ́ ẹ̀ hmm. gbogbo nǹkan táwọn adarí wa tán darí wa lọ́nà ìtọ́ tí wọ́n ṣe tán ń ṣe fún ọlọ́run tọ́lọ́run ò fi jẹ́ kípa wo káwọn látijọ́ yìí tí yóò jẹ́ kípa àwọn èèyàn káwọn tí yóò jẹ́ kádùn àwọn èèyàn ó gbà lórí wọn hmm. kọ́lọ́run ọba náà la wá bẹ̀ lálẹ́ pé kó gba nǹkan náà lọ́wọ́ wọn kán mọ̀ lè ó wọ́n wá jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe ní aburú tí wọ́n ń gbé ọwọ́ tó gèdè bá gbé ara rẹ̀ ní mọ́ fi nà àtẹ̀fún àtẹ̀dì ẹrú olúfẹ̀ náà ń ṣe àtẹ̀fún àtẹ̀dì tí wọ́n rẹ́ sí wa kó wá lọ́mọ ṣiṣẹ́ lára wọn kẹ́fún mọ́ fún wọn kán mọ́ owó ara wọn kán mọ́ fi ṣe àwọn wọn kán mọ́ fi ṣe owó wọn náà àmì o. ó tán bá ń ṣe láàbù tán bá ń ṣe láàbù pápọ̀ màlúù ni láàbù jẹ́ òjò Yorùbá kankan kó má jẹ́ lórí ọmọ Odùduwà kankan tí ó gbèrò kí ìlọsíwájú ó bá Odùduwà pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo àwa tá a rẹ̀ ń gbìyànjú tá à ń ṣe gbogbo ẹ̀ tá à ń ṣe tá à ń ṣe tá à ń ṣe náà Ọlọ́run ọba àlekè lágbà tó bá ń dùn tó bá pọ̀ Ọlọ́run ò ní jáfe kankan ló wa ṣàwátì bẹ́ẹ̀ ni yóò rí ó sì ti rí bẹ́ẹ̀ ẹ wò inú mi dùn gan ẹ ṣe ẹ kú ètò ẹ mọ bí ètò bọ̀. ẹ̀yin abiamọ da ẹ̀yin abiamọ ẹ̀yin abiamọ ẹ pè wọlé ẹ̀yin bàbá ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ̀yin náà nínú dídùn sí ẹ jẹ́ ká sọ̀rọ̀ ó ní sọ fún èèyàn búburú pé kì yóò ṣe rere kì yóò sàn fún sọ fún èèyàn búburú ìwé àìsáyà orí kẹta ẹ jẹ́ kí n tún kà fún wọn àìsáyà àní tíyín ti bá yín lónìí àjálù ti jálù yín lónìí gbogbo ìran ẹ̀yin olóṣèlú dẹ̀ ń ṣe búburú ẹ fẹ́ ẹ káyé ni wá ẹ fẹ́ káyé dẹ̀ wá ẹ àsìkò yín ti tó o ìdásìkò ìdájọ́ lélẹ̀ ìdájọ́ fún àwọn olùṣe búburú àsìkò rẹ̀ lélẹ̀ hello hello hello hello ó yẹ gbọ́n sókè ah ìyá ìyá mi ó yá ó yá ó yá ẹ ju àṣẹ àṣẹ ọ̀rọ̀ ìyá mi àwẹlé. alálẹ́ òní hmm. wọ́lá abiyamọ gbogbo bá a ṣe máa ń fi ojú winá ìnira láti fi bí ọmọ wálé hmm. ayé hmm. tẹ̀jẹ̀ tómi ara hmm. mò ń sọ tasẹ́tasẹ́ because ọmọ aláṣẹ ni mí pẹ̀lú omi tó ń sàn lára gbogbo àwọn ọ̀dàlẹ̀ èèyàn àwọn àka ènìyàn tó sọ pé ọmọ Yorùbá ò ní rójú kò ní ráyè àìrójú àìráyè náà dá padà sí wọn lórí àṣẹ àmì àmì àmì gbogbo wọn inú obìnrin ni wọ́n ti jáde. Mm àdàbí tó bá jẹ́ pé hmm. ìyá tó bí wọn ò dẹ̀jẹ̀ àti omi ara sí wọn lórí ló ṣẹ́kù tó bá ti jẹ́ pé ìyá tó bí wọn da ẹ̀jẹ̀ àti omi ara lé wọn lórí hmm. mò ń sọ tàṣẹtàṣẹ pẹ̀lú ọmú gbàyà mi àṣọbìnrin ń sọ tàṣẹtàṣẹ lálẹ́ yìí ìdààmú àìrójú àìráyè kó máa bá gbogbo wọn ìbẹ̀rù kó mọ̀ bá gbogbo wọn gbogbo tí wọ́n bá ń dáwọ́ lé kó mọ̀ yọrí sí rere mọ́ látàlẹ́ ìlú yọrí sí rere látàlẹ́ ìlú látàlẹ́ ìlú bọ́tọ́ bá ní àmì ẹ̀lérí mm. gbogbo àdáwọlé wọn kó mọ̀ bàjẹ́ gbogbo tẹ̀tẹ̀ lálẹ́ yìí ìnira kó mọ̀ bá wọn gbogbo tí wọ́n bá fẹsẹ̀ tẹ̀ lálẹ́ ìnira ni kó mọ̀ bá wọn ẹkún ọ̀fọ̀ òṣè kó máa ṣẹ nínú ilé wọn ariwo òru ariwo ìbànújẹ́ kó máa ṣẹ nínú ilé wọn àìrójú ẹ̀ráyè kó bá wọn tọmọtọmọ tárátẹbí wọn igbe ọ̀fọ̀ igbe ìbànújẹ́ gbogbo àdáwọ́lé wọn kó mọ ìjọrí sí rere mọ́ láíláí játijàti rédèrèdè ni kó gbẹ̀yìn ìgbésí ayé gbogbo ẹni tó bá lọ́mọ òjò àwòrán ráyè lọ gbogbo ẹni tó bá ní ọmọ Yorùbá ó tá a gbé gbà ìbànújẹ́ kó bá wọn àìlójú àìráyè kò bá wọn mo wí tàṣẹtàṣẹ lálẹ́ yìí mo wí tàṣẹtàṣẹ ara mi tó ní ẹ̀jẹ̀ ara mi kó lọ síbẹ̀ kó dẹ̀ ṣe fún wọn ẹ kí n fẹ́ lómi ìláyè ìyá mi. sọ fún ènìyàn búburú wípé kì yóò ṣe rere nítorí pé ó kọ̀ láti ṣàánú jẹ́ kí àánú kó jìnnà sí i torí ẹ kọ̀ láti ṣàánú gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ̀ láti ṣàánú ọmọ ọmọ aláìní gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ̀ láti ṣàánú fún gbogbo àwọn tí ìyà ń jẹ ní orílẹ̀-èdè nàìjíríà mo ní àánú jìnnà sí yín lónìí àánú ọ̀run jìnnà sí yín lónìí ẹ sókè. hello. hello. hello gbogbo àwọn ẹ̀dá hmm. tó ń gbàbọ̀dé ti nàìjíríà tó ń gbàbọ̀dé tilẹ̀ yorùbá hmm. níwọ̀n gbàtọ̀jẹ́ pé júdásì ó fi jésù hàn ọgbà àbọ̀dé ti jésù òdò hmm. náwó tí wọ́n fún hmm. ibi tí wọ́n dáwọ́ sí wọ́n ń pè lẹ́jẹ̀ nílẹ̀ ìsírẹ́lì ilé wọn wọ́n máa kún fẹ́jẹ̀ gbogbo ìgbà ni. àmín àmín àmín. gbogbo tí wọ́n wá fàárọ̀ hmm. àtọ̀sán àtàlẹ́ wọn kó jọ lójú ẹ̀mí wọn náà ni ó ti máa parẹ́ lágbára náà. àmín lọ́wọ́lọ́wọ́ bá àṣẹ ti gùn lórúkọ jésù. ire tó yẹ tí gbogbo àwa lẹ yorùbá pín Mm. táwọn nìkan dáko mm. sínú ilé wọn mm. sínú ẹbí wọn táwọn ọmọ wọn ní ìṣẹ́jú wọn àwọn ọmọ wọn wọn ò ní bí tó wúlò fún ọmọ inú ayé wọn. àmì àṣẹ́gun àṣẹ ọ̀rùngbọ̀n àṣẹlẹ́dùn àrẹ. gbogbo àwọn tí wọ́n wá fagbára òkùnkùn kàn wọlé tí wọn ò mọ̀ pé bí ó ṣe ríre jẹ́fíìsì dùgbò lójúnú wọn kí wọ́n débẹ̀ tán tí wọn ò lè tọ́ọ̀nù mọ́ afẹ̀jẹ̀ jésù bá májẹ̀mú tẹ́rì fàwọn wọnú agbára burúkú tẹ́rì ṣẹ̀ta a yorùbá àfi agbára tí ń bẹ́nu ẹ̀jẹ̀ jésù àfi mm. bá májẹ̀mú jẹ́ lórúkọ jésù kọ́ máa bàjẹ́. àmín àmín àmín. ẹ gbogbo àwọn lọ́balọ́ba ṣèpà àwọn gómìnà wọ́n jọ ṣèpàdé pọ̀ mm. ní ọ̀sẹ̀ tó lọ yìí wọ́n bá rẹ̀dà nínú wọn tó ń gbẹ̀yìn bẹ̀bọ́ jẹ́ mm. gbogbo títí ń bẹ̀rẹ̀ títí dágbára kọlọ nǹkan máa gbà lọ́wọ́ rẹ̀. ẹ ẹ àwọn tó yẹ pé ìránṣẹ́ èṣù ni wọ́n tẹ́ fojú dé èèyàn tẹ́ ni wọ́n hmm. láàrin àwọn ọba tàbí láàrin àwọn tẹ́ pé wọ́n kàn ń sojú ayé ni hmm. ilẹ̀ Yorùbá ni ń tú fáwọn hmm. èèyàn irú ẹ̀sìn gbangba ẹ̀sìn àrùn èrò kọ́lọ́kọ́ wọn bá fi ṣe wọ́n. àmín àmín àmín àmín àṣẹ bá a ṣe wí yẹn lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀ aláwọn aláwọn kan lẹ̀ Yorùbá tí wọ́n ti gbàbọ̀dé rí wọ́n wà bí aláìsí ni láì kú wọn ká máa wà bí aláìsí. àmín àṣẹ ọ̀run gùn àṣẹ gùn. gbogbo àwọn ọmọ wọn níṣẹ́jú ẹ̀mí wọn gbogbo àwọn ọmọ wọn pátá ire ọlọ́run alààyè kó kápò lórí wọn. gbogbo àwọn ẹ̀dá èèyàn tí wọ́n fi dúdú pé funfun fúnlẹ̀ yorùbá hmm. tí wọ́n tí wọ́n dúdú nú hmm. tí wọ́n sì tu funfun jáde hmm. irú àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo tí fi ń jálà sí àánú ayọ̀ kó máa parẹ́ látàkùn lọ. àmín wá rè tó fẹ́ ronúpìwàdà nù wọn ẹ̀mí ìrònúpìwàdà tòótọ́ tòótọ́. Mm. yóò mú wọn ṣe dáadáa mm. fúnpínlẹ̀ Yorùbá mm. tá a bá lè tọ́ fẹ́ yí padà kọ́lọ́ aláàánú tí máa yí ẹ̀dá padà kọ́lọ́ yí wọn padà. gbogbo tá a wà ń pè ní dúndùnú ayé àwọn tọkọ láti yí padà àwọn tí wọn kàn rò pé káwọn tútù ṣe káwọn ogun fúnlẹ̀ Yorùbá ogun tí ò ní tán nínú ayé wọn títí láéláé tọmọtọmọ tẹbítẹbí hmm. tìrantìran hmm. ìran wọn tí ọba lè dọ́là ọmọkàn gbàdúrà kọ́ mọ̀ sí bọ́ọ̀nù ogun náà. àmín àmín àṣẹ́gun. láti wákàtí lọ ìtura kọ́ balẹ̀ yorùbá o. gbogbo ègùn tí ó fúnlẹ̀ yorùbá pẹ́nu lẹ̀ yorùbá òní kò kọ́lọ́nkọ́ bá rí ègùn náà fún bẹ́ẹ̀. gbogbo àwọn tó wá yóò pè tí wọn ò ráyè wọlé tí wọ́n sì ní nǹkan ẹyọ kan tàbí nǹkan kejì yóò ṣe lẹ yorùbá láǹfààní mm. gbogbo èròǹgbà àwọn ní ti dáadáa ọlọ́nkọ́ máa bá a mú ṣẹ. àmín jésù àmín àmín. gbogbo tá a wá kọ̀ tá a ń kọ̀ lọ́lọ́ àtẹ̀jẹ́ ń kọ̀ bí táwa wá àti ibi tá a sí mm. Mm. fúnlẹ̀ yorùbá lẹ́ aburú kọ́lọ́nkọ́ máa bá wa kọ́ o. àmín àmín àmín àmín àṣẹ. kọ́lọ́ntọ́ sọ wọ́n wọ́n sọ́dọ̀pọ̀ lẹ́nu bodè samaria dòní gbogbo tó lé kókókókókókó nílẹ̀ yorùbá kọ́lọ́nkọ́ máa sọ́dẹ̀rọ̀. àmín àmín àmín gbogbo àwọn tí ń fagbára búburú bálẹ̀ yorùbá lò ihun tí wọ́n fagbára rẹ̀ bára lò ṣe ń lágbára burú lórí ilẹ̀ yorùbá gbogbo òjé yẹn wọn ìjàgbára wọn kọlọ̀kọ́ ọmọ ẹjọ́ expire láti wákàtí rẹ̀. àmín ó ti expire. bí mo ṣe wí náà lọ́lọ́run ṣe bá wa ṣe lágbára ọlọ́run. àánú ọlọ́run ojú rere ọlọ́run ìbùkún ọlọ́run àtìlẹ́yìn elédùmarè Hmm. wọ́n máa bá ilẹ̀ Yorùbá láti wákàtí lọ. àmín àmín àmín. nígbà tílé ilẹ̀ Yorùbá bá wá dé tán hmm. tílé ilẹ̀ òdúdó àbádé tán àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo àwọn tó fẹ́rẹ̀ fúnlẹ̀ Yorùbá àwa ní dẹni àwátì lórúkọ Jésù. àmín àmín. gbogbo àwọn tí wọ́n ti wá fìjàmbá ṣe ní ti tèkó kọ́lọ́ aláàánú wọ́n bá tu ẹbí wọn lò. àmín àmín. Jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣeun bàbá mi. ó ní olúwa gbógun ti àwọn tí ń gbógun tì wá fìjà fún àwọn tí ń bá wa jà jẹ́ ọkọ òun ẹsẹ látúndà pé hmm. bàbá mi ẹ fi àṣẹ sọ̀rọ̀ màá pè yín bàbá mi tó ń pè lọ́wọ́lọ́wọ́ yẹn màá pè yín àmín àmín. ní agbára ẹ̀jẹ̀ jésù. àmín olúwa ọlọ́run alágbára hmm. ọba tó ní ilẹ̀ àti ọ̀run hmm. ọba tó dá ayé àti ẹ̀kúnnú ẹ̀ bàbá olúwa ṣe bẹ́ẹ̀ lọ́ba tó ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ hmm. ayé àti ohun tó wà nínú ẹ̀ ẹni tá a bá kígbe pẹ̀yìn yóò sì dá wa lóhùn òun ni àwa ń pè lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá bàbá wa dá wa lóhùn dìde nínú agbára rẹ dìde nínú ògo rẹ dìde nínú ìmọ́lẹ̀ rẹ bàbá mímọ́ àní kó wá dá wa lóhùn ẹnígbà tí a bá kígbe pè é bẹ́ẹ̀ náà àwọn ọ̀tá wa yóò pẹ̀yìn dà a kò ní ẹlòmíràn tó lè gbà wá bí kò ṣe ẹ̀yin nìkan ṣoṣo ebi ẹ̀yin náà ni ọba tó bá lé àwọn ogun Fúlàní ìpadà ní ìgbà àkọ́kọ́ wá sí ilẹ̀ Yorùbá. Yeah tẹ́ ẹ bá wa sé wọn mọ́ òkè ọya ẹ̀yin ni ọlọ́run kan lánàá ọlọ́run lónìí ọlọ́run kan títí ayérayé ànípẹ̀kún wọn tó ti ń gbógun wọn bọ̀ ṣùgbọ́n ẹ̀yin ni ọlọ́run àìkú ọba tí kò yí padà gbogbo ogun ọ̀rọ̀ kó dà lé wọn lórí ìmọ̀ wọn náà lórúkọ jésù kó di asán ah, ẹ̀yin lẹ sọ fún wa ní psalm seventy two hmm. ẹlẹ́ ò gbà lọ́wọ́ ẹ̀tàn àti ìwà agbára gbogbo ìwàkiwà ẹ̀tàn ní agbára ni tó bá ń gbébọ̀ nílẹ̀ yorùbá lórúkọ jésù kò máa di asán ẹ̀yin náà lẹ sọ fún wa pé ẹ̀jẹ̀ wa yóò ṣe iyebíye níwájú yín báwa tẹ wà lé òkun hmm. àwọn classmates wa àwọn ọ̀rẹ́ wa àwọn tá a jọ dàgbà àwọn ọmọ wọn àwọn grandmothers àwọn grandfathers àwọn ọmọ kéékèèké tí ò lẹ́jẹ̀ lọ́rùn ọba tó ṣàánú lẹ ní neve olúwa wa ṣàánú fún ilẹ̀ yorùbá olúwa ọlọ́run alágbára hmm. ah ṣe bí ẹ̀yin lọba tó mú Nebukadnesari tó jẹ koríko bí ẹranko gbogbo àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń lo agbára owó tó yẹ kí ìlú kó fi tòrò kára kó tù wá tí nǹkan tẹ́ ti pèsè tó wá di ti àwọn nìkan oúnjẹ tó nìkan fún wọn tó lọ sí mọ́lé ọlọ́run ẹ lálẹ̀ nàìjíríà kọjá ní wákàtí bàbá ẹ bẹ́ẹ̀ ṣe lálẹ̀ Íjíbítì kọjá tí iná dáhùn lára fáráhùn ẹ ń lálẹ̀ nàìjíríà kọjá olúwa ọlọ́run alágbára ìyàwó pọ́tífà ó lóun ò lè sùn lóru mọ́jú rí áńgẹ́lì yọ òun lẹ́nu ẹ̀yìn áńgẹ́lì ọlọ́run mímọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo àwọn tó ń yọ ilẹ̀ nàìjíríà lẹ́nu nínú oorun wọn lálẹ́ yìí ẹ bá wa yọ wọn lẹ́nu ní agbára ẹ̀jẹ̀ jésù àní gbogbo àwọn tó ń yọ ilẹ̀ nàìjíríà lẹ́nu àwọn tó ń ṣòfin tẹ́ẹ̀mí àwọn èèyàn ń bọ́ lọ́tún lọ́sì hmm. tí ò kọ̀ wọ́n hmm. ọlọ́run alágbára tẹ bá wa yọ wọn lẹ́nu. àmín ṣe bí ẹni ọlọ́run ọba tó yẹ kí ilẹ̀ tó láró tó gbé dótàlì àti abrahamu torí pé ọlọ̀tẹ̀ ni wọ́n gbogbo àwọn ọlọ̀tẹ̀ tó wà ní ilẹ̀ yorùbá àwọn ọlọ̀tẹ̀ tó wà ní àárín wa ọlọ́run alágbára ẹ jẹ́ kílẹ̀ kó lanu kó gbé wọn mì fún ìsinmi ọkàn tiwa la ṣe ń képe yín bàbá àwa ò ní èrò burúkú kan lọ́kàn sí wọn ṣùgbọ́n kí ọkàn tiwa kó lè ní ìsinmi ọlọ́run alágbára ẹnikẹ́ni tó bá tún gbógun tilẹ̀ yorùbá àwọn amí tí wọ́n rán sí àárín wa àwọn spy tán lọ fún wọn lábọ̀ tó ń dárúkọ wa fún wọn tó ń ṣe gbẹ fún wọn ní orúkọ jésù kílẹ̀ kó lanu kó gbé wọn mì olúwa ọlọ́run agbágbára àníṣe bẹ́ẹ̀ ni ọba ọṣọ ayérayé ọba tó jẹ́ pé omi ló gbé fáráò lọ àti ogbógun rẹ̀ gbogbo nǹkan ìjà olóró tí wọ́n ń gbé bọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe nígbà wọn rè kẹtù bá wa ṣe nísinsìnyí àníṣe ẹ̀yin ọba tó ṣe fáráò náà tẹ́ ṣe wọ́n tẹ́ ṣe ẹ̀yin ọba tó ṣe àwọn tí ń ṣe fúlàní yìí wọn bá ti gbálẹ̀ yorùbá ẹ̀yin lọba tó ṣe wa mọ́ òun sókè ọya nígbà náà nígbà wọn ni bàbá tó ń bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ bá wa ṣe wọn mọ́ òun ẹ má jẹ́ kán lágbára lórí wa gbogbo ìmọ̀ kó di asán ọba tó gbéraga níwájú yín ṣé bí ìdí ló jẹ́ láàyè gbogbo àwọn tó wà nípò ọlá tí wọ́n ń pàṣẹ owó síra wọn gbogbo àwọn tó wà nípò alágbára àwọn kan náà tún sọ fún wa pé wọ́n ń fún Boko Haram lówó nínú owó tó yẹ kán fi túlù ṣe owó tó yẹ kán ọmọ fi lọ sí skul owó tó yẹ kán fi ṣe títì tó yẹ kán fi ṣe hospital owó tó yẹ kára kó tù wá ọlọ́run tó tún wá ń fún Boko Haram àwa pa nínú wọn yìí bàbá lórúkọ Jésù kẹ́ bá wa pa wọ́n run ní agbẹ́ ẹ̀jẹ̀ Jésù Olúwa mímọ́ kẹ́ bá wa pa wọ́n àwa wá fẹ́ àlàáfíà gbogbo àwọn ọmọ yín gbogbo àwọn àyànfẹ́ yín tó wà káàkiri àgbáyé tí wọ́n ń làkàkà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí bàbá ẹ jẹ́ kára kó tù wọ́n ẹ jẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀ ọlọ́run ọlọ́run wá fún wa ṣe ẹ̀yin ọba mímọ́ tó ṣe ti gbà wọ́n nìkẹ́ bá a ṣe nísinsìnyí káàkó lè máa yìn yín lógo gbogbo àwọn ìwà tó wà ní nàìjíríà sẹ́ ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ kó ṣe ebi lójú yín ọlọ́run kẹ́ wá ṣàánú fún tá a bá ti pè é dá wa lóhùn àwa yóò fi ògùn fún kété ọba tó ṣe ti gbà wọ́n ni àní ẹ̀ òkú síbẹ̀ alàyè ní alàyè náà ni ó sì máa sìn nítorí pé ẹ ti fi sọ̀rọ̀ láti máa pépè lọ́wọ́ lọ́wọ́ bàbá mímọ́ ogun náà kò kò ná ogun kò di asán jésù kristi bàbá. àmín àmín àṣẹ ti gùn àṣẹ ọ̀run ti gùn àṣẹ ọ̀run ti gùn àṣẹ ọ̀run ti gùn àṣẹ ọ̀run ti gùn báyìí. hello. hello. ó yá ẹ gbàdúrà àṣẹ. hello. ẹ ṣe ẹ kú ètò ẹ yẹ ẹ dúró ẹ ó dán ok mo ti ṣe tán o ṣé ń gbọ́ mi o. ẹ gbàdúrà bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín àwọn èèyàn ń gbọ́ yín. olúwa ṣeun èyí tẹ̀ ń ṣe yìí náà kò kò bad wọ́n ń pè nǹkan ní ọ́ọ̀dì so ọ́ọ̀dì yẹn náà lélẹ̀ ẹni tó bá ti rí ọ́ọ̀dì inú lọ́tìrì ó ti jẹ ni olúwawọlá pé ọ̀pọ̀lọpọ̀ gbà àdúrà là ń fi ẹnu yìí ṣe tá a fi ń pè ọ́ ohun èèyàn náà dẹ̀ lohun ọlọ́run àkàwùlù nas àkàwùlù là ohun èèyàn hmm. òun lohun ọlọ́run hmm. tó bá jẹ́wọ́ náà ló gbélé yìí pé ká pè ẹ́ lórí àwọn ẹni burúkú àjàyòpá hmm. o. Mm torí gbogbo ohun tá à ń ṣe à ń tẹ̀lé lànà tiẹ̀ ni ó dẹ̀ sọ pé kò sí àpèjúwe tó dáa tó tó èyí tó tó nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ẹnìkan sọ̀rọ̀ Mùsá lẹ́ẹ̀kan tó ń pè ní Moses nínú Bible òun ló padà ṣẹ́bi lé Firaun ó ní rọ́bànà ìtìmísí alá àmúwálìhìn wá ṣùdúdì alá kùlúbìhìn àtà yúmínú àtà yàrá òlà àzábàlà àlè ìwọ Ọlọ́run ọba bá wa yọ hmm. bá wa àti pè wọ́n pè wọ́n pé ẹ má ṣe báyìí mọ́ tó bá jẹ́ pé lóòótọ́ la ti pè wọ́n mm. la ti pariwo pé mm. ìtàjẹ̀sílẹ̀ yìí pọ̀ ẹ dáwọ́ ẹ̀ dúró tó bá jẹ́ lóòótọ́ olúwa la ti pè wọ́n mm. wípé ìyà yìí pọ̀ ẹ dáwọ́ ẹ̀ dúró tí wọ́n sì ní agbára àti ṣe tí wọ́n ṣe tí wọ́n sì kọ tí ikún sí wa olúwa o a bẹ̀ ọ́ nísìn etí ikún yẹn wá bá wa di etí wọn bí Musa ṣe sọ fún Firaun wá bá wa di ọkàn wọn títí tí ìjìyà Ọlọ́run ti ń bọ̀ yìí táwọn èèyàn ń rìn sí wọn lórí tó máa fi rí bẹ́ẹ̀ fún wọn olúwa bí kò ti rí fún wọn nìyẹn o wákàdímúná ìlàmà amèlú min hamani fájà alinahu abaha masura ohun wọn ò kò mọ látòní lọ ṣiṣẹ ṣiṣẹ ti bá wọn látòní lọ lọ rabaraba ti bá wọn kàn ọba o ìjọ sí tó fẹ́ dá ayé tó fẹ́ dá màláíkà ó sọ fún wọn inni ja'ilu fil ardi khalifa wọn wá ní atajalu fiha ma yufsidu fiha wa yasfiku dimaa ṣáwọn tí ó mọ balẹ̀ jẹ́ ló fẹ́ dá tí wọ́n mọ tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ ó wá sọ ń jọ́nà kó tó dá wa ó ní inni alam ma la ta'lam ìwọ mọ ń tẹ́nìkan ọ̀mà hmm. ọlọ́run ọba ó ní ìwọ ọlọ́run ọba wa allama adam al-asma'a kullaha àti wá pè ọba yìí hmm. kábílà pé tiẹ̀ hmm. ábílà pé tiẹ̀ gbogbo wọn náà ni wọ́n pé tiwọn wá síwájú rẹ̀ ṣùgbọ́n ó ní tẹni tó gbà ọlọ́run ọba tí wá ní kó gbà lónìí o mọ́ wàá fún wọn lágbára lérí wa bá a ti wí ni kó àfi tí n bá mọ ibi tóhùn tí ń jáde lẹ́nu mi yìí ti wá lókù àfi tí n bá mọ kọ́lọ̀ ohùn tí ń jáde yìí ọlọ́run àfi tí n bá mọ bátẹ́kùn ṣe rí lókù bí n bá mọ̀ tí mo sì gbà pé wọ ọlọ́run ló sọ tí mo sì mọ bóhùn yìí ti ń jáde bí n ti mọ bátẹlẹwọ́ ti dọ́wọ́ mi n táwọn èèyàn mi ń ṣe lèmi náà kun wọ̀nyí o wọlá pé mi ò níran mi èmi yìí sì rékì fún èèyàn àmọ́ tẹ́lẹ̀ ìlérí ìlú ni ọlọ́run ọba iná àwọ ọlọ́run wá jalè àwọn ẹni búrẹ́ àwọn tí wọ́n rò pé ayé kó ṣàjẹ́ tàwọn àfi tí wọn Ọlọ́run bá ń pè lẹ́yìn àbòsí tẹ ẹ bá pè lẹ́yìn àbòsí bí ó ti ríre o ohun wọn ò kò mọ o Ọlọ́run gbogbo ewé tí wọn ń já ó ti dẹ̀yìn lẹ́yìn wọn látòní lọ gbogbo egbò tí wọn ń já Ọlọ́run ọba ó ti dẹ̀yìn lẹ́yìn wọn àyàfi tó bá jẹ́ pé gbogbo ohun tí ń bẹ láyé ẹ̀dá kan lè da abẹ́rẹ́ ní láì mú ohun tí wọn Ọlọ́run ọba ní ẹni tó ṣe mọ́tò hmm. ó wa irin nílẹ̀ ni ẹni tó lo epo ọlọ́run ọba ó bẹ́po náà nù lẹ̀ ni ẹni tó lo ike ó bá ike náà lára nǹkan kan ni ẹni tó lo òwú tá a fi hmm. dáṣọ ìwọ ọlọ́run ọba ló fòwú yẹn sára àgì kan hmm. gbogbo ohun tí wọ́n ń lò àfi tí wọ́n bá ti lọ mú ìtì ìwọ ọlọ́run ò dá lókù hmm. ẹni kó máa jẹ́ fún wọn látòní lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ ló dáa tó sì ní alákàsàmáwá ti wà hàlẹ̀ bẹ̀rẹ̀ hàgì tó jẹ́ pé láyé yìí òdodo ló fi dá ọlọ́run ọba gbogbo agbára bí tí wọ́n fi ń fìyà ìjà yìí pọ̀ àfi tí wọ́n ọlọ́run ọba tó bá jẹ́ pé nígbà táwọn màláíkà ń sọ pé àwọn tí yóò máa ta ká lè mọ ṣaburú ká lè mọ tẹ̀jẹ̀ hmm. sílẹ̀ tá a sì mọ̀ pé kì í ṣe ìdùnnú rẹ̀ torí tó bá rí bẹ́ẹ̀ ni ò ní sọ fún wa pé ẹ mọ̀ ṣaburú lórí ilẹ̀ hmm. ẹ wọ́n ti wá ṣaburú lórí ilẹ̀ o hmm. wọ́n sì pérí ilẹ̀ wọ́n jẹpo wọ́n pérí ilẹ̀ wọ́n jata wọ́n pérí ilẹ̀ wọ́n mumi ó ti wá bẹ̀rẹ̀ sí ní gbòdì lára wọn látòlè lọ́wọ́ ẹ wọ́n ní ká máa oxygen ká máa carbon dioxide ó ti fàṣẹ hàn wá wípé méjì náà ló dá gbogbo ayé ìwọ ìwọ tó dá ọ̀sán ó dá òru ó dá òkùnkùn ó wá dá mọ́lẹ̀ ó tún ní á máa mí ó dá gbogbo nǹkan ara wa ní méjì méjì ó dọ̀tún ó dósì ìran ọ̀tún àti ìran òsì ashabul nari wa ashabul janna ọlọ́run o in tí wọ́n wá ń mí sínú nísìnyí àwa yí padà sódì ẹnu tá a fi ń bẹ̀ ọ́ nísìnyí àti wá yí padà sódì tí wọ́n bá ti mí báyìí nísìnyí carbon dioxide nìkan máa mí sínú tí wọ́n máa mí oxygen síta ọlọ́run o gbogbo tí ń bẹ lára wọn èyí tó yẹ kó máa lọ oúnjẹ yẹ kó máa pọ oúnjẹ ní ọlọ́run ọba gbogbo tí ń bẹ lára wọn èyí tó yẹ kó máa ríran yẹ kó kùnkùn máa wọ̀ ni ọlọ́run ọba bí kò ti rí nìyẹn wọ́n láàyè èèyàn tó ti kú wọ́n lá àwọn èèyàn tí yóò tún kú lérí ọ̀rọ̀ yìí torí pé kì í tí ì tán ọlọ́run ọba wọ́n lá tí wọ́n ń kú lọ́wọ́ lórí tá a wí ọlọ́run ọba a fi ẹ̀jẹ̀ wọn ọlọ́run a fi bẹ̀ wọ́ ọlọ́run kó bá wa gbé aburú àwọn ẹni yìí kó gbé wọn lé wọn lórí bọ́kàn wọn ti di tóní ọlọ́run fàyà olúwa ọlọ́run ọba fàyà fa agbára wọn ya àwọn tí wọ́n bá ń tẹ̀lé wọn tí wọ́n lágbára tó sì ṣe tán àti gbé ìdájọ́ rẹ̀ lé lérí mm. jẹ́ kí wọ́n rí èyí tá à ń wúyì ọlọ́run ọba kó fi náà hàn wọ́n kí wọ́n sá fún wọn tèfètèfè pé ẹ má dọ́dọ̀ mi mọ́ ẹ má dọ́dọ̀ mi mọ́ mm. olúwa padà lẹ́yìn wọn gbogbo ohun tí ń bẹ ní alùsàmọ́ ìjọ padà lẹ́yìn wọn àwọn tí ń bẹ lórí ilẹ̀ tán já láṣẹ jẹ́ kó padà lẹ́yìn wọn kó rí bá a ti wúyẹ ọlọ́run ọba ọba tó ní àṣẹ bainal kafi wa nun fi kún rẹ̀ kún fayakun innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun ọ̀sùnbọ̀n alẹ́zì bíi adi malakutu kulli shay'in wa ilayhi turja'un àfi tó bá jẹ́ pé wọ́n ọlọ́run ọba ẹ̀yìn òkùnkùn ló máa ń wà lókun bó o bá sí lẹ́yìn òkùnkùn tó jẹ́ pọ̀ bá àmọ́lẹ̀ ní ọ eléyìí tá a wí àwọn ni wọ́n gbé kalẹ̀ àwa ti wí ọlọ́run ọba fàṣẹ rẹ sí kó sì rọ̀ mọ́ àti gbogbo táwọn tó kù náà ń wí lọ́nà tí wọ́n ń gbà wí kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ wọ́n ní téèyàn bá ti tutọ́ sílẹ̀ báyìí kó tún padà sẹ́nu mọ́ mm. tó ẹ máa bẹ tó so. àṣẹ ọ̀run ti gùn kábíyèsí àní ọ̀tá wa jìyà kànjọ̀gbọ̀n ó ti rúgí oyin gbogbo àwọn ọ̀tá wa wọ́n ti kànjọ̀gbọ̀n wọ́n rúgí oyin gbogbo ẹ̀yin abiyamọ́dà wọ́n ti kànjọ̀gbọ̀n wọ́n ti rúgí oyin ó yá àṣẹ yín dà àṣẹ abiyamọ́dà gbogbo ẹ̀yin bàbá ó yá ẹ fàṣẹ sọ̀rọ̀ ẹ fàṣẹ gbogbo ẹnikẹ́ni àní gbogbo ẹnikẹ́ni tó ní ká má bọ̀ wọ́n ti wọnú wàhálà àti ìdààmú báyìí wọ́n ti wọnú ìjọ̀gbọ̀n báyìí wọ́n ti wọnú ìjọ̀gbọ̀n. hello hello. hello. chala how are you. i'm fine ma. Mama, my sister my, this is Funmi mom. okay how ma. are you. i'm fine. <laughs> children. we are fine o. oh. pastor. we we we want oh, your pastor. prayer. àdúrà àdúrà. Ah, àdúrà. Benny, <laughs> father in Jesus name. amen. father in Jesus name. amen. father we thank you glorify your Lord. Father, we exalt your name Amen. because you are our God. Oh, yes. Forever you are our God. Yes, Father, we thank you for today's day. Mm. We thank you for that everlasting protection upon us. We thank you, especially in Nigeria, despite all the storm, mm. but you protect your children. Father, we adore you. Father, we exalt your name. Father, as we hear our voice, we hear our voice today, O Lord. Father, continue to be with us. Amen. Don't leave us alone. Be our Alpha and Omega. Continue to protect us. Amen. Make us to good things in this land of living. In Jesus' name, I pray. Amen. Amen. Amen. Jesus, Jesus name. Thank you, ma. God bless you, ma. <laughs> ẹ̀yin èèyàn a sì ní ìṣẹ́jú díẹ̀ ká tó kúrò gbogbo àwa àtàwa tá à ń gbàdúrà sórí platform àṣẹ ọ̀run ti gún gbogbo ẹ̀ o a máa máa continue ni torí pé kí ni àní ẹni tó dá ayé àti ọ̀run wọn ò lè gbórí ilẹ̀ láti ṣe búburú yẹn gbé ẹ ojú olúwa ti kan sí wọn lónìí ẹ jẹ́ kí n tún kà á fún yín nínú ìwé ìwé orin dáfídì orí thirty five kélé èkó tún jẹ́ gbogbo àwọn tó ń gbógun tiwa ó ní olúwa gbógun ti àwọn tí ń gbógun ti wà á ní ilẹ̀ yorùbá olúwa fi ìjà fún àwọn tó ń bá wa jà ní ilẹ̀ yorùbá di asà òun àpáta mú kí o sì dìde fún ìrànlọ́wọ́ wa fá ọkọ̀ rẹ yọ pẹ̀lú kí o sì dènà àwọn tí ń ṣe inú níbí ní sí wa àwọn tí wọ́n wí fún ọkàn wa pé <laughs> kò sí ìrànlọ́wọ́ fún wa ṣùgbọ́n olúwa ìwọ ni ìgbàlà wa ó ní jẹ́ kí wọn kí ó dààmú nínú ẹsẹ̀ kẹrin jẹ́ kí wọn kí ó dààmú kí a sì ti àwọn tí ń wá ọkàn wa lójú gbogbo àwọn tó ń wá ìpalára wa tó ń wá ìgbèkùn wa tó ń wá ìnilára wa kí ló dé kí la ṣe ẹ tún kó àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń jà fún ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ fún wọn ṣọmọ tiyín ni wọ́n dè mọ́nú àhámọ́ tẹ́ ẹ níwọ̀n ni wọ́n ti ẹ̀ jẹ́ ẹ̀ ní jẹ́ kán ṣe Christmas ẹ̀ ní jẹ́ ṣe New Year ẹnu no di next year kan tó release wọn lórí kíni lórí pé wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn àwọn ọmọ titi yín wọ́n mà ní òmìnira àwọn ọmọ tí yín wọ́n máa ń jẹ oúnjẹ àárọ̀ wọ́n ń jẹ tọ̀sán wọ́n ń jẹ talẹ́ǹ tó wù wọ́n náà náwó gan mú níbi kí n tán wa olúwa fa ọkọ̀ rẹ yọ sí gbogbo àwọn ìrankíran gbogbo àwọn ìran tó lọ́wọ́ nínú gbogbo ìkà ní orílẹ̀-èdè nàìjíríà yìí dènà sí inú àwọn gbogbo àwọn tí ń ṣe inú níbí ni sí wa olúwa jẹ́ kí ọkàn wọn kí ó dààmú kí wọ́n padà kí wọ́n á sì ká má gbúròó wọn mọ́ bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ẹgbọ́n sókè. Okay mọ́ yóò tún wà láti kọ́ ṣe yóò tún wà láti ẹ̀kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín ayé àìnípẹ̀kun àmín ó ní ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láé ó ní kí àwọn ọmọ ènìyàn ká fi ọpẹ́ fún olúwa nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró ó ní kí gbogbo àwọn ènìyàn ká rúgùn ká wí ká wí ìrí kẹ̀kẹ́ ogun ká sọ pé ó ṣeun nítorí tó àánú rẹ̀ dúró títí láéláé a tọrọ abẹ̀bẹ̀ ní wákàtí àti àkókò yọ ọlọ́run alágbára mm. ọba tó ṣílẹ̀kùn ọjọ́ tìní ọjọ́ tó ní àmì eleven eleven two thousand and twenty mm. ọlọ́run àánú ọba tó fi àánú ṣílẹ̀kùn ọjọ́ tìní mm. lẹ́yìn ìdá ọjọ́ tèmi dógún kó má ṣe yọ mm-hmm. a tọrọ lábí orí ọ̀fẹ́ tẹ fi ń jẹ olúwa jehova jire alágbára nínú àwọn ọ̀run ọba tó gba gbogbo ìmọ̀ wọn ọmọ ẹbí lórí àwọn ọmọ ìsírẹ́lì gbogbo agbára tó lò títí tí ìgbọ̀n wọn dùn fún náà ni a tọrọ ní wákàtí àti gbogbo ìmọ̀ ẹni ibi lórílẹ̀‐èdè nàìjíríà olúwa sọ wọn dùn ọlọ́run sọ di òfo ọlọ́run sọ di òfo ó ní kó kọrin kan ní ọdún kan hmm. bó ti ó rí yẹn kò yé wa hmm. nígbà tó kọ́ ó ní ó rí èrè mẹ́ta kan sí ọ̀nà ìbàdàn ní èrè yẹn kọ́ sí orí yẹn tó wá kọ́kọ́ ó ní ọ̀sùn pé àwọn ká àgbọ́dọ̀ rìn ní àgbọ́dọ̀ sùn ẹ̀gbẹ́ àdẹ̀gbọ́dọ̀ dín múgùn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n èrè yẹn ó ní májẹ̀mú kankan tó fi dá síbẹ̀ hmm. ọlọ́run mo bẹ̀bẹ̀ láti májẹ̀mú tó hmm. kọjá ọlọ́run ọ̀rọ̀ tó sílẹ̀ wákàtí àti àkókò àlọ́ bì í wó hmm. gbogbo jésù níbẹ̀ ni wọ́n bá gbọ́ ọ̀tà fún ọlẹ́ ìlú ọ̀tà Kánò ìlẹ̀kùn kánò òjùlọ. Ọ̀sẹ̀ ikọ̀ ìlẹ̀kùn kò lè mẹ́tò òjùlọ. Ìwọ́n nìkan lálábá aláyé àtọ̀ ní òjò ìfẹ́ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ nínú ayé tó lóun kò lè kú. Bọ́lá ti ló kú gbogbo tó fi ṣagbára ìlú ohun tó fi ọ́n lè lórúkọ ẹ̀kọ́ ní ìsọ̀kọ̀ tó lóbìnrin ló gbà Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni obìnrin ló Ó dẹ̀ ń gorí obìnrin ó dẹ̀ bí obìnrin hmm. ó wá rí èrè mẹ́ta mọ́lẹ̀ omi omi lu agbára ṣùgbọ́n hmm. àìsẹ́ má jẹ̀ wọ́n ṣọ̀tì kan ló ń bàjẹ́ lórúkọ Jésù. àmín. gbogbo tó fi ń bá lọ bẹ́ẹ̀ni bá jẹ́ ọ̀kan nínú ikọ̀ àti ìrójú Elédùmarè láti orí ọ̀fẹ́ Jésù Kristi Ọlọ́run bàjẹ́ nínú orúkọ Jésù gbogbo ohun tó fi ṣe agbára náà ṣe fún ọkọ́ta ló lè mú mi tòsẹ́ni tó lè mú hmm. agbára àti ògo fún ẹ ní àṣálẹ́ yìí gbogbo ẹ̀yẹ ojú àánú àánú ó dẹ̀ tún jẹ́ eleven eleven two thousand and three lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù gbogbo ọkọ fi di gbogbo èèyàn mọ́lẹ̀ lọ́dọ̀ orí ọ̀fẹ́ Jésù dé ọlọ́run bàjẹ́ lórúkọ Jésù ọlọ́run bàjẹ́ lórúkọ Jésù ọlọ́run bàjẹ́ lórúkọ Jésù àtiwọ́ àtọwọ́ mọ́ fún ẹ ọlọ́run bàjẹ́ lórúkọ Jésù fọwọ́ olú o inú hmm. obìnrin ló gbà jáde hmm. inú obìnrin ló ń gbé inú obìnrin ló ti ń rìn òbínú ti ń jáde. Mm. ó máa kàgbẹ̀ yín o gbogbo tẹ́jọ́ sí tẹ́ pàtẹ́ pinmọ̀rọ̀ lórúkọ jésù ọlọ́run máa túbà ní lórúkọ jésù. gbogbo yín pátápátá àti àti àti àti àti Buhari o àti bùràdá yìí o gbogbo yín pátápátá lórúkọ jésù ọ̀rọ̀ lórúkọ jésù ni mo sọ ní àṣálẹ̀ jù lórúkọ jésù ni o lórúkọ jésù orúkọ jésù ògbó orúkọ wọlẹ̀ tó bá tẹ́lẹ̀ ní àṣálẹ̀ orúkọ jésù ni mo pè torí orúkọ tó ti gbogbo orúkọ lọ ni orúkọ tí o tó gbó tó wọlẹ̀ ni tí ẹ̀jẹ̀kọ́ tó wọlẹ̀ ni lórúkọ jésù gbogbo ọjọ́ ẹ̀jẹ̀ lọ́jọ́ orí ọ̀fẹ́ jésù ẹni fẹ́ ìwà ti ọmọ tó ń sunkún tí wọ́n rí

Mo ní kò fìrírí bí tí mo dẹ̀ fi obìnrin tí mo fi ọkùnrin hmm. tí mo fẹ́ kí èèyàn àyànfẹ́kọ̀ọ́ tó rí àánú gbà hmm. lórúkọ Jésù Kristi àṣírí náà ní pò lórúkọ Jésù àṣírí náà ní pò gbogbo àwọn adé ọmọ tó ń sunkún láàárọ̀ àti lọ́sọ̀ tó ọmọ tó ọmọ wọn wà tí wọn sì lè jẹ́ ìta tó ń sunkún hmm. lórúkọ Jésù ìgbà yìí yóò ní sùn wọn Ọlọ́run á túnú àṣírí bẹ́ẹ̀ ni ó rí ọ ní orúkọ ti bàbá ti ọmọ ti Ọlọ́run àdínnímọ́ gbogbo ó ní ó ní ó ní ìfowó la gbogbo ayé ká ìgbogbo ọgá aṣọ lẹ́yìn ló káàkiri lórí mẹ́rẹ̀ ní àgbáyé ẹni tó bá fi wọ́n lò gẹ́gẹ́ bí ọkọ àti àdá láti yọ wá jáde nínú ìjàgbá ìṣù bá wà níbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run yóò pè ní ní àṣálẹ̀ àtúntò ṣàlìbì in the mighty name of jesus amen amen amen in jesus name hallelujah hallelujah hallelujah ẹ̀yin ibi tẹ́ ti ń gbọ́ mi yẹn sílẹ̀ ó yẹ gbóhùn sókè ní ṣókíṣókí ẹ jẹ́ ká máa fi àṣẹ yẹn sí i. ẹ̀rọ gbogbo àwọn tó torí self interest ara wọn hmm. kí wọ́n mọ tọ́tọ́ fúnlẹ̀ Yorùbá hmm. tí wọn ò ṣe hmm. gbogbo ìpinnu wọn èrò wọn lórúkọ Jésù Ọlọ́run sọdà fún wọn tàbí. àmín àmín àwọn wo ni ẹ dúró pàwọn náà lágbára ilẹ̀ Yorùbá ta ni ó gbà ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn nígbà tí gòlà láti lérí dòní tó níta ni ó gbalẹ̀ iṣẹ́ ìlọ́wọ́ wọn hmm. ìwọ tó tóbi ti gòlà láti tán ọmọ ẹ̀yìn gòlà láti fọ́n nígbà tí dávidi jí orí gòlà hmm. gbogbo orú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n dúró pé ta ni wọ́n gbalẹ̀ yorùbá àwọn lálágbára àwọn ní gàgàbá àwọn làwọn tóbi hmm. ọ̀tẹ̀ tí ó yà wọ́n lọ́wọ́ ẹ̀wò ọlọ́run ti yẹ̀yìn lọ́wọ́ ẹ̀wò lálẹ́ ìgbẹ́ ah, kẹ́ lásìkò yìí lọ hmm. àwọn tí ó yẹ yìí lọ́wọ́ ẹ̀wọ̀ àwọn tó kéré jẹ́ bí tí sí yín irú àwọn hmm. bẹ́ẹ̀ ni ọmọ ìjẹpẹrẹ yín láti wákàtí lọ. àmín. ẹ ẹ ní kú. àmín. wọn ò ní kú. àmín. wọn ò ní rùn. àmín. àti ọlọ́run ti fẹ́ lẹ́nu wọn láti wákàtí lọ. àmín. gbogbo àwọn tó wò pé ìpàdé lọ́wọ́ lẹ́ ń ṣe hmm. bẹ́ẹ̀ bá rí wa ẹ̀rí tẹ́ ṣe gbogbo orú ẹ̀yìn tẹ́ dódò tẹ́ ń wákọ́ ṣùgbà ó ti tẹ̀ lẹ́yìn wákọ́ bá máa dàrú kọ́ máa dàbọ̀ ilé yín ò tó lójúmọ́ o ayé wọn ò tó lójúmọ́ gbogbo yíyálà tó ń ara wọn nínú omi wọn nínú ẹ̀jẹ̀ wọn kò sí fọkànbalẹ̀ fún ọmọ gbogbo àwọn yẹn torí pé àfẹ́ lọ ọ̀sì àfẹ́ lọ sínẹ́tì àfẹ́ hmm. di pírẹ́sídẹ́ǹtì àfẹ́ di dẹ́bùtì àfẹ́ di dẹ́bùtì síkà jẹ́ mọ́tọ́ yẹ wọ́n mọ̀ pé máa dórí àṣẹ wọn ò ní dáwọ̀ pàṣẹ ṣùgbọ́n àtàfẹ́ lo self interest gbogbo self interest tí awífọ̀ ẹ̀dá lórúkọ ti bàbá awífọ̀ ẹ̀dá lórúkọ ti ọmọ awífọ̀ ẹ̀dá lórúkọ tẹ̀mí mímọ́ gbogbo ntakùnrin àtobìnrin ti wí lórí lálẹ́ yìí bóyá àárọ̀ ni ẹ wà lumi tá a ti po nǹkan tá a ti wí gbogbo ń tá a ti pọ̀ fúnlẹ̀ Yorùbá lórí lẹ́ẹ̀kan sí Ọlọ́run ti bá wa pọ̀ gbogbo nta ti ní kọ́ wá fúnlẹ̀ yorùbá ní kí rere ọlọ́run ti jẹ́ kọ́ wá lórúkọ jésù. gbogbo ẹ̀yin tẹ̀ ń lágbára òkùnkùn agbára nú omi agbára nú igi agbára nú ilẹ̀ agbára nú òfurufú bẹ́ẹ̀ ti lọ gbágbára kágbára agbára ti ẹ̀sáyà láti wákàtí ìlọ. àmín àmín ó ti rí bẹ́ẹ̀. wọ́n wá di kí àánú lẹ́ẹ̀kan sí fúnlẹ̀ yorùbá kọ́lọ́run ṣàánú fún wa lẹ̀ yorùbá. gbogbo ẹ̀yin tẹ̀ ń sponsor àwọn èèyàn burúkú ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ń gba màálù wọ́n gbé kábíyèsí kan wórí ètò ọlọ́pọ̀lọpọ̀ àwọn ọba yẹn ń gba màálù lọ́ọ̀ fúlàní ìní òjẹ̀ kan lẹ́nu àṣẹ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹjẹkújẹ tẹ ẹ ti jẹ dòdò tẹ́nu yóò gbòòrò mọ́ gbogbo àtẹnu yín àwùjọ rẹ lórúkọ jésù kọlọn kọmọ àwùjọ rẹ. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá kọ̀ láti yí padà gbogbo ẹgbẹ́ náà ní going back mọ́ hmm. ẹgbẹ́ ṣe ń lọ náà àlọ́ lámilámi náà la máa rí ẹgbẹ́ ṣe ń lọ náà ẹ̀ ní padà wá mọ́ gbogbo èyí tẹ́ ẹ ṣe báṣẹ kan wà lẹ́nu yìí tẹ́ ẹ ti ń lágbára gbogbo agbára àkọsẹ yìí gbogbo agbára gbètúgbètú yìí hmm. gbogbo agbára burúkú hmm. gbogbo ohun ìfàwọn ìsìn àwọn tẹ́ ń lò lórí àwọn ẹ̀yà àyà alẹ́ Yorùbá tẹ́ fi ń gbàbọ̀dè gbogbo owó tẹ gbà ẹ lè dúró náà àfẹ̀ntọ́ bá yí padà ló yín bá ronúkúwàdà gbogbo èdè ọba ti ronúkúwàdà níṣẹ́jú yín ẹ máa gbénu léwòrán ni ilẹ̀ Yorùbá sì wà rójú ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ ìpínlẹ̀ gbogbo wa Yorùbá yóò rò sí lórúkọ gbogbo ẹ̀yin ọba ẹ torí pé ẹ fẹ́ kílẹ̀ Yorùbá rójú àtàtì ayé kò gbogbo ẹ̀yin gómìnà kẹfẹ́ kílẹ̀ Yorùbá rójú gbogbo àwọn tí ọ̀fẹ́ kó rójú tẹ́ ń dìyí tẹ́ ń sàṣì tẹ́ ń fẹ́ kẹ́sì wájú àwọn èèyàn yín hmm. láti wákàtí lọ àtàsí wọn kọ́ máa padà sórí alásàtì. àmín àmín. èpè tẹ̀ ń ṣẹ́ fún yín kọ̀kọ̀ tẹ́ ń ṣẹ́ ń gbangba hmm. pé kẹ́sì hmm. lójú àwọn tí ń fẹ́ràn yín gbogbo aburú tẹ́ ń sàṣì yín ní kọ̀kọ̀ ní gbangba lójú ẹ̀ tí ń fẹ́ràn yín torí pé fẹ́ dáadáa fúnlẹ̀ Yorùbá gbogbo àtàṣì gbogbo àpèká a dá padà nílọ́po méje sórí wọn kọ́ máa bá wọn. àmín. èso bá ronúpìwàdà àyè ronúpìwàdà wà fún hmm. èso bá kọ̀ tó níṣẹ́ èyí ṣe sojú ẹ̀mí ìwà àbíkó wọn sádà rẹ ni àbíkó wọn sádi sínétọ̀ ní sínétọ̀ tó ń lọ́dún mẹ́rin kí rẹ̀ rí ọmọ jìyà lọ láéláé gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ìran wọn wọn ò ní bọ́ nú yà ilẹ̀ Yorùbá yọ wà bẹ́ẹ̀ ti ṣe láti wákàtí lọ. Jésù Olúwa wa. Amen. Amen. ìbàdàn. àmín ẹ bàbá mi god bless you sir. Mm. Thank you. hello. Ah. bàbá mi ẹ má bínú o mò ń pè yín padà o fóònù yẹn ló fẹ́ ó fẹ́ ó fẹ́ misbehave fara ẹ̀ ni <laughs> mò ń pè yín padà báyìí ọ̀rọ̀ olúwa kò ní lọ láìṣẹ ìfẹ́ olúwa kò ní lọ láìṣẹ ọ̀rọ̀ olúwa kò ní lọ láìṣẹ. bẹ́ẹ̀ ni love you, kò ní hmm. bàbá bàbá dé bóyá. Adé ọba rẹwà ṣé lọ́ba àlọ́ba àlọ́ba àlọ́ba lọ́ba lọ́ba lọ́ba ṣé lọ́ba àwọn ọba kí olúwa kí ó gbòòrò alẹ́ ọjọ́ pọ̀jù orúkọ lọ dáàbò dáàbòbò wa bẹ́ẹ̀ fún wa láti rẹ̀ wá kó hmm. lẹ́yìn lórí àdúrà tòní hmm. kí ó rántí ẹbọ rẹ àdúrà gbogbo lónìí kí ó gba ẹbọ sísun wa kí ó fi fún wa gẹ́gẹ́ bíi ti inú wa lórí ètò yìí lónìí kí ó mú gbogbo ìbéèrè ẹtọkùnrin tóbìnrin tọmọdàgbà tá a ti ga lónìí kó mọṣẹ àwa ó máa kọrin ayọ̀ ìgbàlà rẹ àti ní orúkọ Olúwa àwa ó fi ọba ogun wa dé ilẹ̀ Yorùbá kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè tòníṣẹ nígbà yìí ni mo tó mọ̀ pé Olúwa gbà àwọn ọmọ Yorùbá ẹni òróró rẹ̀ là olúwa yóò gbọ́ láti ọ̀run wá nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ̀ àwọn kan nínú olóṣèlú nàìjíríà wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ wọ́n gbẹ́kẹ̀lé oògùn wọ́n gbẹ́kẹ̀lé àgbo <laughs> wọ́n gbẹ́kẹ̀lé agbára òṣèlú wọ́n gbẹ́kẹ̀lé constitution nineteen ninety nine àwọn nu wọn wọ́n gbẹ́kẹ̀lé àṣẹ àti ipá wọn àti báyìí wọn ṣùgbọ́n àwọn ẹni tí wọn wọ ọlọ́run wa lórí òfin tòní gbogbo àwọn tó ti àwa olúwa ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob tó gbọ́ nígbà tí àwa bá ń kígbe pè ọ́ láti òun lọ ìpele wípé ní àtètè kọ́ṣe lé ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ la fi dá ayé ọ̀rọ̀ la fi dá ilẹ̀ ọ̀rọ̀ la fi dá ọ̀run ọ̀rọ̀ la fi dá gbogbo tí ń bẹ nínú rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí kò sí ohun tí a dá mọ́ ọ̀rọ̀ yìí náà ló parapọ̀ tó dódìdí ènìyàn ọ̀rọ̀ yìí náà ló parapọ̀ lẹ́nu wa tí à ń sọ jákèjádò àgbáyé lónìí ìpele wípé agbára ikú ikú àti ìyè ó ń bẹ ní ahọ́n mo sọ tàṣẹtàṣẹ mo toro, torótoró mo sọ tohùn olódùmarè wípé gbogbo ọ̀rọ̀ tó bá tẹnu mi jáde lónìí kì yóò padà láì jẹ́ pé ó ṣe èyí tí mo rán mo rán ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àṣẹ àti ìpè sí gúúsù ayé mo rán sí ìlà rẹ̀ mo rán sí ìwọ rẹ̀ mo rán sí gábà mo rán sí yàmá ní orúkọ yẹ̀wúṣù àmọ́dúró kristi àpáta ẹ̀yìn ilẹ̀ tó kọ ẹgbọ́n wọn ló wà jẹ́rìn lásán lásán ní ó wí jáde sí gúúsù nàìjíríà lára ẹ̀wọ́ rẹ̀ níbikíbi ètí omi bá ṣẹ̀dé ní nàìjíríà ibikíbi tí atẹ́gùn fẹ́ dé nílẹ̀ nàìjíríà lónìí láti wákàtí níjẹ̀rí yìí ta ló ń ni ilẹ̀ yorùbá lára ìbá aṣọba ìbá ṣe joyè ìbá ṣe gómìnà ìbá ṣe àwọn tó wà ní ipò kan ipò kíní láti kánsẹ́lọ̀ tó fi dé ipò òkè tí wọ́n ń ni yorùbá lára tí wọ́n ń gbẹ̀bọ̀dẹ̀ mọ́ wa lára ẹ gbọ́ níjọ́ àná ẹnìkan jókòó ní ọwọ́ ọ̀tún ọba náà ó wí pé èyí a ti ṣe lè rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ tí ẹni ẹlẹ́ni wòlíì ó wí pé gbọ́ ó rí ṣùgbọ́n ojú rẹ ló máa fi rí ètè rẹ nígbà ń bẹ nígbà tí àṣẹ ọ̀rọ̀ náà nígbà tó balẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àtẹpa lẹ́nu ibodè ta ló sọ pé àdúrà tòní kò ní rí bẹ́ẹ̀ ó dẹni ìtẹ̀mọ́lẹ̀ ìbá aṣọ ọkùnrin ó dẹni àtẹpa ìbá aṣọ obìnrin ó dẹni àtẹpa ìbá aṣọ ọmọdé ó dẹni àtẹpa ìbá aṣọ àgbàlagbà ó dẹni àtẹpa ìbá aṣọ sẹẹnu ó dẹni àtẹpa nítorí pé kíni ẹnikẹ́ni tó bá já ọgbà tútù ejò yóò bù sẹ akọni náà rọrùn nípa ọgbà tó ń bọ̀ ẹsẹ̀ ẹsẹ̀ níwájú wa ní ẹ jáde ní ọ̀nà kan ẹ sá níwájú wa ní ọ̀nà méje ọ̀tọ̀ọ̀tọ̀ níbo lẹ ti tiẹ̀ níbo lẹ ti kó ẹnìkan bẹ lọ́jọ́ kìíní àná àrọ̀lẹ̀ la porúkọ rẹ̀ ó padà kú ni ẹni tó ṣoògùn fún yín ẹni tó ń fi ẹ̀jẹ̀ abiyamọ tó ń fẹ̀jẹ̀ aboyún ó fọ ọmọ aboyún tó fi ń ṣe òògùn tó ń lọ kó mọ bàjẹ́ láṣẹ tí baba kó mọ bàjẹ́ láṣẹ tí ọmọ kó mọ bàjẹ́ láṣẹ tí ọmọ kó mọ bàjẹ́ nítorí pé kí ni ìran àrá ìgbéraladé ni wọ́n ń ké wọlẹ̀ ilé yín igbe ẹkún ilé yín igbe ọ̀fọ̀ ilé yín igbe ìbànújẹ́ ilé yín igbe igbe ara ríro ilé yín igbe orí fífọ́ igbe nílé yín igbe ṣànpàná níbẹ̀ tí ń wọlé wọn àwọn tó sọ wípé àwọn ń máa lo àwọn ọ̀dọ́ wa àwọn tó sọ wípé wọ́n máa lo àwọn ọmọbìnrin wa àwọn tó ń gbè wọ́n nínú olóṣèlú nàìjíríà níbi tí ẹ láti òní lọ bíbélì wípé wà lórí ìwọlẹ̀ níwájú olúwa lọ́rọ̀ àwọn ọmọ ogun ní àti òní lọ bẹ́ẹ̀ bá ti mọ omi ó gbòdì lára yín bẹ́ẹ̀ bá ń jẹun ó gbòdì lára yín wọ́n gbá gbàtẹ́gùn sára ó gbòdì lára yín gbọ́hùn igbe tí ẹ dé ní ọjọ́ tá a bí yín sáyé omi tá a fi wẹ̀ yín ní ọjọ́ tí màmá yín bí yín ẹ̀jẹ̀ tó dà sílẹ̀ lára àwọn abiyamọ àgbáláyé ó bẹ̀ sí ṣọwọ́ òdì sí yín lára ẹnikẹ́ni nínú yín èyí gbógun ti gbogbo ilẹ̀ Yorùbá tó sọ wípé ilẹ̀ Yorùbá ò ní lọ tẹ́ ń fi ẹ̀jẹ̀ àti ìbànújẹ́ àwọn tí wọ́n ń tí wọ́n ń kérora ní nàìjíríà tó jẹ́ kó lẹ fi ń ṣayọ̀yọ̀ látòní lọ ẹkún ìbànújẹ́ kò ní dín nílé yín mọ́ nítorí pé kíni ìbẹ̀lẹ̀ fẹ́nikẹ́ni tó bá ń mu sálákà lára ìbànújẹ́ kì yóò kú nílé wa ìbànújẹ́ látòní lọ yóò máa ṣubú lu ìbànújẹ́ ni orí burúkú yóò máa dàpọ̀ mọ́ orí burúkú ni gbogbo ọmọ tí ẹ fi owó àwọn aláìjẹ nílẹ̀ nàìjíríà fẹ́ fi tọ́pátá gbogbo ọlẹ́ ìwúrẹ́ wọn nítorí pé wọ́n gbé gbogbo ọ̀rọ̀ tó bá tẹnu wá jáde kì yóò padà láì jẹ́ kó ṣe ìjà ara wọn àdàbí àdàbí àdàbí tó bá jẹ́ pé ohun tí a ń béèrè ní nàìjíríà kò sí ní káwọ́ ẹ̀ láti ṣe ṣùgbọ́n pé wà ní káwọ́ láti ṣe tẹ́ fi ń ṣe ibi ibi òní kúrò nínú gbogbo yìí tó ó dàṣẹ. ó dàṣẹ orúkọ jésù ẹ ṣeun bàbá <laughs> ah, ìpè tí mo máa tí mo máa gbà kẹ́yìn ṣùgbọ́n ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ kan fún yín ká tó lọ ní àṣálẹ́ yìí máa ka ọ̀rọ̀ yẹn ẹ má pè wọlé lásìkò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ ka ọ̀rọ̀ yẹn ṣé ẹ ṣì wà nínú ẹ̀mí bẹ́ẹ̀ ni ogun ti ṣẹ́ wo bá a ṣe ń bẹ̀rẹ̀ àdúrà yẹn ẹ ẹ jẹ́ kí n fún wa ní ìròyìn rere torí mo mọ bí ọlọ́run tí a ta bá ń ṣe ètò mo mọ bí ọlọ́run ṣe máa ń fi àmì hàn pé òun lọ́wọ́ sí i mo sì ti rí àmì yẹn mo rí àmì yẹn bá a ṣe ń ṣe ètò àdúrà yẹn lọ mo rí àmì yẹn tó ní agbára gidi gan ni èyí tó túmọ̀ sí wípé àdúrà yẹn ti gbà kó lọ lásán ẹ lọ kọ déètì yẹn sílẹ̀ eleven eleven today is eleven eleven twenty twenty mo máa ka ọ̀rọ̀ ọlọ́run fún yín a máa wá kásẹ̀ rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni ìran tí a yàn ni wá ìran tí a yàn tí ẹlẹ́dàá ti yàn òun ni a jẹ́ ọlọ́run sì ti dìde láti jà fún wa ó ti dìde láti jà ìjà yẹn fún wa ẹlẹ́dàá ti dìde láti ja ìjà yẹn fún wa ẹ gbọ́ ẹ̀gbọ́n tí ó wí ó ní ẹ má pè mí lásìkò ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ má pè ó ní a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí ta ni a lè gba àwọn òǹdè lọ́wọ́ alágbára ó ní ṣùgbọ́n báyìí ni olúwa wí ẹ gbọ́ gbogbo ẹ̀yin Tinubu ẹ̀yin Jagaban Buhari Buratai Miyetti Allah gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin níjòyè níjòyè ẹ̀yin gómìnà ẹ̀yin aláṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ sowọ́pọ̀ tẹ́ ẹ jọ ń jókòó tẹ́ ẹ jọ ń ṣèpàdé ibi lórí gbogbo àwọn aláìní bẹ́ẹ̀ ṣe máa pa wọ́n lẹ́nu mọ́ tí wọ́n máa dẹrú tán máa pa ilẹ̀ wa run ó ní ṣùgbọ́n báyìí ni olúwa wí a ó gba ìran yorùbá kúrò lọ́wọ́ gbogbo alágbára a ó gba gbogbo àwọn aláìní gbogbo àwọn opó gbogbo àwọn aláìlólùrànlọ́wọ́ ó ní a máa gbà wọ́n kúrò lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́wọ́ alálágbára a ó sì kì í ṣe pé a máa gbà wá nìkan ọlọ́run sọ pé òun máa gbà wá ó ní ṣùgbọ́n kì í ṣe pé oh thank you lord ẹwà àmì tí àwọn àmì tí mò ń rí àwọn àpẹẹrẹ tí mò ń rí yẹn ọlọ́run fẹ́ràn wa púpọ̀ gidi gan àdúrà wa ti gbà ó ní kì í ṣe pé a máa gbà wá nìkan ó ní ṣùgbọ́n a ó sì gba ìkógun ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹni ẹ̀rù ẹ̀rù ìkógun yẹn túmọ̀ sí our rights our heritage àwọn nǹkan ìní wa pé a máa nígbà tá a bá gbà wá kúrò lóko ẹrú wọn a máa wá gba gbogbo ẹ̀tọ́ wa gbogbo tó jẹ́ ẹ̀tọ́ wa a máa gbà wá bí mo ṣe ń sọ tí mo ka ọ̀rọ̀ Ọlọ́run mo dúró lórí ọ̀rọ̀ náà báyìí àṣẹ tó mú àmì yìí jáde fún mi àṣẹ ọ̀run gun ó mú ọ̀rọ̀ yìí wá sí ìmúṣẹ lónìí ní ilẹ̀ Odùduwà ní ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó mú ṣẹ lórí àwọn ọmọ Yorùbá lónìí ní orúkọ ti Jésù Kristi ó ní àwọn tí ó ní wá lára àwọn tí ó ní wá lára ó ní èmi ò fi ẹran ara wọn bọ wọn <laughs> wọn fi ẹran ara wọn bọ wọn that is to say they will feed on their own flesh gbogbo àwọn fúlàní àwọn boko haram àwọn isis ni o gbogbo àwọn tí wọ́n ti yàn káàkiri láti yí wa po káàkiri pé wọ́n fẹ́ pa wá ara wọn náà máa fi ara ó ní wọ́n máa jẹran ara wọn èmi kọ́ ni mo sọ ọ̀rọ̀ Ọlọ́run ló sọ. So bàbá tó bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ ni mo kà tó bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ ni mo kéde fún àwọn ènìyàn tí ò ń ṣe ọ̀rọ̀ mi ìwọ ni a lè wí lè ṣe ìwọ ló sọ wípé bí ayé àti ọ̀run tilẹ̀ kọjá kínkínní nínú ọ̀rọ̀ rẹ kì yóò lọ láìṣẹ lónìí olúwa eléyìí tí mo kà jáde nínú ọ̀rọ̀ rẹ ìbàbá ó di múmúṣẹ ní orílẹ̀-èdè nàìjíríà àti fún gbogbo ìran Yorùbá lónìí pé gbogbo ẹni tó ní wá lára ní orílẹ̀-èdè yẹn ní ìta ni o nínú ilé ni aláwọ̀ dúdú ni ọ́ ni funfun ni ọ́ ni ọba ni ọ́ ìjòyè ni ọ́ mo ní lónìí ó ní gbogbo àwọn tó ní wá lára ni òun ò fi ẹran ara wọn bọ́ wọn láti jẹ gbogbo yín lónìí ẹ dìjẹ fún ara yín ẹ máa jẹran ara yín ẹ máa ṣekú para yín mo ní ká ẹ máa jẹran ara yín ó ní wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn lé àmúyó bí ọtí wáìnì dídùn pé wọ́n máa ẹ̀jẹ̀ ara wọn máa tẹ ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ wọ́n torí pé a ti gba òǹdè kúrò lọ́wọ́ wọn a ti gba àwa aláìní kúrò lọ́wọ́ wọn a ti gba àwa ìran Yorùbá kúrò lọ́wọ́ wọn a ti gba àwa ọmọ Ọlọ́run kúrò lọ́wọ́ wọn àwa fún wọn torí pé ebi ẹ̀jẹ̀ ń pa wọ́n ẹ̀jẹ̀ ń wò wọ́n mu àwa máa fún wọn ní ẹ̀jẹ̀ ara wọn gangan pé okay ṣebí ẹ̀jẹ̀ ló ń wù yín mu ó yẹ máa mu ẹ̀jẹ̀ yín eléyìí tí mo kà nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí mo ló di múmúṣẹ ẹ gbọ́ bí ó ti wí ó ní èmi Olúwa <laughs> ta ló tó ọ bàbá ta ló jù ọ lọ láyé kò sí o kò sẹ́ni tó dàbí Olódùmarè ọba kọ́dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tí kì í lé ni kó tó mú ni ọba tó wà lójú kan tó ń bẹ níbi gbogbo ó ní wọ́n sì mọ̀ wípé gbogbo àwọn anilára wa gbogbo àwọn tó ti gbógun tì wá ó ní wọ́n mọ̀ wípé èmi olúwa ni olùgbàlà àti olùràpadà ayín ẹni alágbára ti Jákọ́bù <laughs> hey bàbá ẹ ṣeun bàbá ẹ ṣeun ọmọ ẹ ṣeun ẹ̀mí mímọ́ ẹ ṣeun ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ ṣeun ọmọ ẹ ṣeun ẹ̀mí mímọ́ ẹ ṣeun mẹ́ta lọ́kan ó ní ẹ fi fún olúwa ẹ̀yin ọmọ alágbára ẹ fi ògo àti agbára fún olúwa ẹ fi ògo fún olúwa tí ó yẹ fún orúkọ rẹ̀ ẹ máa sìn olúwa nínú ẹwà mímọ́ rẹ̀ torí pé kí ni ó ní ohun olúwa ń bẹ lórí omi púpọ̀ ọlọ́run ògo ó ń sán àrá <laughs> ọba mi ògo ń sán àrá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sórí gbogbo àwọn anilára ọmọ ilẹ̀ yorùbá ọba ògo ń sán àrá lọ́wọ́lọ́wọ́ lórí gbogbo àwọn àṣìkà ní ilẹ̀ yorùbá gbogbo àwọn amòòkùnṣìkà ọba mi ògo tí ohùn rẹ̀ sàn àrá ohùn rẹ̀ jáde tọ̀ gbogbo àwọn ẹni ibi ní orílẹ̀-èdè nàìjíríà lọ́ba yìí gbogbo àwọn tó fọwọ́sowọ́pọ̀ láti kó wa lẹ́rú láti fi ogun jà wá ohùn olúwa tí ń sàn àrá ó láàrin wọn kọjá báyìí ó ní ohùn olúwa ó ní agbára ohùn olúwa ní ọlá ńlá ohùn olúwa ń fa igi kédárìyá ohùn olúwa ń fa àwọn ọlọ̀tẹ̀ ya ohun olúwa fa alágbára orílẹ̀-èdè nàìjíríà ya ohun olúwa fa alágbára ilẹ̀ yorùbá ya ohun olúwa fa alágbára gbogbo ilẹ̀ odùduwà ó fa gbogbo babaláwo ìkà babaláwo èké wòlíì èké aláàfá èké ohun olúwa fa gbogbo àwọn àjọ̀nà àwọn ìránṣẹ́ sátánì ohun olúwa jáde tọ̀yìn wá ohun olúwa tó lágbára lè má sẹ̀dẹ̀ ilé kàbáyà ohun olúwa yẹn jáde tọ̀yìn wá lónìí ó fa gbogbo agbára yín torí pé kí ni ìran tí a yan aképe ẹni tó dá ayé àti ọ̀run lónìí a pariwo ohun yẹn lónìí ohun yẹn jáde tọ̀ mí wá lónìí ẹni tó fún yín létí tó dá etí fún yín lónìí kẹ́ ẹ gbọ́ ohun rẹ̀ báyìí ohun rẹ̀ yẹn kó máa fa gbogbo ipá àti agbára yẹn ó ń fa gbogbo oyin tẹ́ fi ṣe agbára ó ń fa ya báyìí ohun olúwa mo ní ibikíbi tẹ́ ẹ sùn sí tẹ́ ẹ fara sí tẹ́ sara pamọ́ sí ibi ìpamọ́ yín ibi tẹ́ fara pamọ́ sí ibi tẹ́ ẹ fi ṣe ìṣádi àwọn olóògùn àwọn ẹgbẹ́jí gbogbo àwọn alágbára àwọn amòòkùn àwọn awo àwọn èké àwọn ọ̀gbẹ̀rẹ̀ àwọn ògbóni gbogbo ibikíbi tẹ́ ẹ fara sí sí ti olúwa ní ilẹ̀ tí ẹ̀kún rẹ̀ ó ní orúkọ olúwa nìkan ṣoṣo nílé ìṣọ́ agbára mo ní gbogbo ohun tẹ́ fi ṣe agbára tẹ́ fi ń ṣe ìkà lórí ọmọ ilẹ̀ yorùbá ohun olúwa tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí fa gbogbo agbára yín ya ohun olúwa ó fa igi kédárì ya lóòótọ́ igi kédárì ti Lebanon kì í ṣe igi kédárì nìkan ló ń fàyà báyìí ohun olúwa ń fà yín ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ohun olúwa ń fà ẹ̀yin ìka ẹ̀yin olóṣèlú ọ̀jẹ̀lú ẹ̀yin ìka ẹ̀yin tí ikú ọmọ làkejì ò já sí nǹkan kan lójú yín ẹ̀yin tí ẹkún igbe àwọn aláìní tí ò jẹ́ nǹkan kan mọ́ létí yín ẹ̀yin tó jẹ́ pé ìtara yín ni ohun olúwa ń fà yín ya tìrántìrán ó ń fà ìjọba yín ya ó ń fa ìjọba orílẹ̀-èdè yẹn ya ó ń fa ìjọba ìkàyà ní orílẹ̀-èdè yẹn ó ń fa ìjọba ìkàyà ó ń fa gbogbo ète ọba ìkàyà ó ń fa gbogbo ète ọba ìkàyà ohun olúwa alibasa ohun olúwa ń fa gbogbo ìjọba ìkàyà ohun olúwa ń fa gbogbo ìjọba ìkàyà ohun olúwa ń fa gbogbo ó ń sọ gbogbo adé ìkà ó ń bà á jẹ́ báyìí ohun olúwa ó ń bà gbogbo ìbọ̀dè jẹ́ báyìí bẹ́ẹ̀ ni ohun olúwa ó ní ó ń ya ọwọ́ iná mo pe iná ohun olúwa tó ń mú iná jáde iná kó sọ̀kalẹ̀ sórí gbogbo ìgbẹ́kẹ̀lé yín iná kò sọ̀kalẹ̀ sí gbogbo ohun ìní yín ohun olúwa tó ń ya gbogbo gbogbo ohun tẹ́ ẹ fi ń ṣe tẹ́ ẹ fi já alágbára ohun olúwa tó ń yọ iná iná yẹn ń bọ sórí yín ohun olúwa pe iná ohun olúwa tó sọ iná kalẹ̀ nígbà tí èlíjà wòlíì èlíjà pè é ní orí òkè kárímélì ó pè é sọ̀kalẹ̀ sí gbogbo àwọn ẹbọ àti gbogbo òkúta àti gbogbo ẹbọra gbogbo wọn ní iná jòrun ọlọ́run èlíjà mo pè ọ́ ohun tó fi sọ iná kalẹ̀ ó sọ̀kalẹ̀ sí gbogbo ohun tí gbogbo àwọn alágbára ibi òkùnkùn gbogbo àwọn ìka ènìyàn olóṣèlú ọ̀jẹ̀lú àwọn abàlújẹ́ àwọn olórí ìka àwọn ọba ìkà àwọn ìjòyè ìkà ohun olúwa tọ̀ yín wá lónìí ti iná tiná láti jó gbogbo ohun tẹ́ ẹ ní tẹ́ ẹ gbójúlé láti jó yín irun láti jó gbogbo agbára yín gbogbo ìmọ̀ yín gbogbo ọgbọ́n yín gbogbo aṣọ iye yín gbogbo tẹ́ ẹ fi ń jẹ́ ènìyàn ohun olúwa tọ̀ yín wá lónìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ni mo sọ kì í ṣe ọ̀rọ̀ mi tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni tí kì í ṣe ọ̀rọ̀ mi hmm. Father let this word go today and fulfil that which we please ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ padà ó ní láti ṣe ohun tí ẹ fẹ́ ni torí pé kíni ó ní olúwa jókòó lórí iṣan omi nítòótọ́ olúwa jókòó bí ọba láéláé olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀ <laughs> olúwa yóò fi agbára ẹsẹ̀ kọkànlá òun olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀ yóò fi agbára fún ilẹ̀ yorùbá agbára tí ọ̀tá ò lè ká agbára tí ogun ò lè borí agbára tí ọ̀tẹ̀ ò lè borí agbára tí ibi ò lè borí àkàntì àṣàsí èdè àrá agbára tí ibi ò lè bá olúwa yóò fi agbára yẹn wọ ilẹ̀ Odùduwà wọ ìran Yorùbá bẹ́ẹ̀ ni olúwa yóò sì fi àlàáfíà bù sí fún àwọn ènìyàn rẹ̀ olúwa yóò fi àlàáfíà bù sí fún gbogbo àwọn ìran tí wọ́n ń wá àlàáfíà Yorùbá tí wọ́n ń wá àlàáfíà orílẹ̀-èdè wọn ó ní olúwa yóò fi àlàáfíà bù sí fún wọn báyìí ló máa rí ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ọ̀run gùn mo ní ní orúkọ ti bàbá àti ọmọ àti ti ẹ̀mí mímọ́ mo kí gbogbo àwọn ènìyàn wa adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tẹ̀dá ṣẹ̀dá mẹ̀dá wẹ̀dá bàbá tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọlọ́wọ́ dábidábi hmm. ológun tẹ́nìkan ò lè borí akínyìn ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín ògbéni níjà kẹrù obo níjà bàbá mi àjà má jẹ̀bi <laughs> àjà má máa là ọba tí gbogbo ipá àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o adúpẹ́ ìṣẹ́gun yín